وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أفيقفهم وبعد الله سبحانه وتعالى أروي أم بيبادد الله سبحانه وتعالى تفي ينور قواكو كما في بنور كما في تواكه kó wá gbà á lẹ́sìn lọ́wọ́ wa kó má dáló aláyà kó jẹ́ kí abanibi tó lérè torí gbogbo gbìyànjú wa wọn náà ni láti fi rí ojú rẹ ọba adẹ́dà subhanahu wa ta'ala adẹ̀mọ̀ pé ojú rẹ rẹ̀ níbo láti rí nínú ọgbà àjẹjẹ́ náà kọ́ba adẹ́dà kọ́mọ́sí lè wọ̀ wá níbi tí ó ti sọ fún wa wípé gbogbo ń tẹ̀ ń ṣe láti fi wójú rẹ òun ṣe é wá mọ ọba náà a sọ pé tá a bá rí torí kò nǹkan kan òun náà ni gbogbo bẹ́ẹ̀dá ṣe wọ́n máa jẹ́rìí sí pé òun ni. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ọba adẹ́ẹ̀dọ́ wá sí gìgísẹ̀ rẹ̀ látara bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tí ń forí balẹ̀ nítorí tiẹ̀ láyé. yóò rọrùn fún wa níjọ́ náà lọ́hùn láti sùjádà fún ní rírí táàrí. ló fi jẹ́ yìí pé gbogbo ohun téèyàn bá ń ṣe láyé ọ gbọ́dọ̀ máa ṣe àdáyanrí mu pé ntí mò ń ṣe ntí mò ń sọ yìí ntí mò ń ròyìn torí ìdí ẹni láti fi wojú rèé rẹ̀ torí kò sí ìfọ̀kànbalẹ̀ fẹ́ dà kò dẹ̀ sí ìdùnnú fún un bíi kó rí ojú rí ọba adẹ́dà ní gbangbajọ́ gbẹ̀ndẹ̀ alikiam àwa ní rí àfi bó àfi náà ọgbà àlìjánà ọgbà àlìjánà láti rí àwọn tí wọn ọba ara àlìjánà wọ̀ kọ́lọ́ wọn sì alọ́kan wọn wọn ò ní rọ́ba adẹ́dà lọ́wọ́ sọ pé wujuhun yawma idhin nadira ila rabbiha nazira ló fi jẹ́ pé kẹ́dà tó wọlé yìí àfọ̀mọ́ gbọ́dọ̀ ṣẹlẹ̀ fún àfọ̀mọ́ ọ gbọ́dọ̀ ṣẹlẹ̀ fún ká tó padà síbi tá à ń lé tá a ti jáde ìyọ̀n àlìjẹ́nà torí wípé ẹ̀mí tí ò sí ní àfọ̀mọ́ kò lè débẹ̀ kọ́ba adẹ́dà kọ́ fọ̀ wá mọ́ látàrí lọ. ló fi jẹ́ wípé mọ́tò rìn àjò wa a gbọ́dọ̀ máa sáfíìsì ẹ̀ ń gbogbo gbà kí ni engine rẹ̀ ẹ̀mí ni gbogbo oríkèéríkèé ara ó líǹkì mọ́ engine á téèyàn ọba ṣègbàgbọ́ tí ó jẹ́ mùsùlùmí kí la gbọ́dọ̀ kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ yóò ṣe nótùkọ̀. No Bi shahada oríkè kan kì í ṣe yẹn nìkan ọ gbọ́dọ̀ máa wòye sí gbogbo ohun tí ń lọ kọ́ máa fi ṣe àkàrò kọ́ máa fi ṣe làákàyè láti ṣe kí ni láti súnmọ́ ọba adẹ́dà sí ọkàn ni ó dùn ni ó le ni ó dẹ̀ ni ó dunnú sí ni kò dunnú ni ẹ̀rí ọkàn máa gbọ́dọ̀ máa jẹ́ wípé àtọ̀dọ̀ rẹ̀ ni kó tó ṣẹlẹ̀ á gbìyànjú àfẹ́kábúrú ọ̀ṣẹlẹ̀ sí a àfẹ́kí dáadáa ṣẹlẹ̀ gbogbo ìgbìyànjú wa tá à ń lé láyé òun náà ni pé kárí dùnú kárí dáadáa gbogbo kìràkìtà wa ó ní wípé kábúrú má ṣẹlẹ̀ sí wa méjèèjì àtọ̀nà tí wọ́n ń gbà ṣẹlẹ̀ síyàn ọwọ́ ta ló wà allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé òun lèèyàn máa ń sádi ìbínú rẹ̀ lèèyàn máa ń sá fún ẹni tó bá fẹ́ wà lábẹ́ ààbò rẹ̀ àyàfi kó òfin rẹ̀ mọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba kí rẹ̀ dà sọ ó ní innama tundhiru mani taba'a dhikra wa khashiya rahman bil ghaib kí ló fi kún wọ́n ní fabashiru bi maghfiratin wa ajrin karim ẹni tó gbà kìlọ̀ èyí ní pé ẹni tó gbà ń tá a fi rán òjíṣẹ́ lásìlá àlàsílàm àti gbogbo àwọn ànábì tí wọ́n ṣáájú rẹ̀ ẹni tó gbàgbọ́ torí kí ni tí ara wọn wá ṣe láti kì á ń lọ ọlápẹjúwe mi ọdà dé àpèjúwe ẹni tó jẹ́ pé wọ́n tanná iná ni àfòpiná kúrò wípé dáadáa kan wà fún un nínú náà kí ni ọmọ ṣe yọọ máa ra gàgàbó àbí bẹ́ẹ̀ kọ́ tọ́ba kó sínú náà kí ni ó yóò kú. pé jona yóò o ó ní èmi ń wá ń lé fún yín pé ẹ má kó sínú náà ẹ ń bá mi jìjà dùn pé ẹ sáfẹ́ kó tipátipá òjíṣẹ́ náà gbogbo àwọn anabi ọlọ́run ọba tí wọ́n kọjá lọ sallallahu ala nabiyina wa alayhi tí wọ́n ń nù ló fi jẹ́ gbogbo wọn ni wọ́n pèpè sí ọ̀yàtọ̀ ọba adẹ́dá ní kàlẹ́sìn gbogbo owó ṣe rí ni nítorí yàtọ̀ fún wọn kí ni àwọn òfin báṣẹ̀sì báṣẹ̀sì tí ń bọ̀ tí ń bọ̀ tí ń bọ̀ tó fi wá parí sọ́dọ̀ ta ni ọ̀dọ̀ òjíṣẹ́ lásìlá àlọ́sọ̀lọ̀ ló fi jẹ́ pé bí owó ni nígbà kan sáà náírà là ń tà ń ná tẹ́lẹ̀ kì í sọ̀nà náà nìsín láyé àkọ́kọ́ Bukhari àti dé àgbọn kí ni wọ́n ṣe wọ́n change owó ẹni tó bá ní trillions nígbà yìí kí wọ́n tó change owó òun tí wọ́n bá wá change ẹ̀ tó yìí níyẹn lọ́wọ́ kí là ń pè kí là ń pè owó tí à ń ná tẹ́lẹ̀ ń náírà ṣé ó lówó mọ́ ṣó lówó mọ́ kò lówó torí pé kí ni kèé ṣe ń tà ná mọ́ bí owó ẹyọ ni ó ti di ó ti ó ti di owó ẹyọ kí ló fẹ́ fowó ẹyọ ṣe nísìn ló fi jẹ́ pé gbogbo ẹ̀sìn tí ń bọ̀ ẹ̀sìn kan náà ni ọba adéda lọ́rán gbogbo wọn sẹ́ ṣùgbọ́n pẹ̀lú jíjáde òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam fẹ́nikẹ́ni tó bá gbọ́ pé ó ti jáde òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ti jáde tọ́wá ló tún ní ojú ọ̀nà tí òun gbà sin ọba adẹ́dà tẹ́lẹ̀ ń lò wọ́n takú sí. kí ni ìtumọ̀ rẹ̀ kò lẹ́sìn kò lẹ́sìn ní jẹ́bà kò ní ẹ̀sìn àfi tí ọba gbọ́ ló kù kò mà kò gbọ́ ibi tó wà masalan li'an èèyàn wà nínú igbó kan náírà ti tẹ́lẹ̀ yẹn wọ́n ń ṣe nà ń àmọ̀kọ́ wọn mọ̀ gbà lọ́wọ́ ara wọn wọ́n lè mọ̀ fi àchíìfù tí wọ́n fẹ́ ṣe àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> torí pé kí ni wọn ò mọ̀ bóyá ọlọ́jẹ́ bí rọ́ọ̀bà kan inú aginjù kan tó jẹ́ pé àwọn ò tí ẹ̀ wọn mọ̀ ti ń lọ nílùú sọ̀rọ̀ àwọn kan wà bá wọn ní nàìjíríà náà ni bọ́sẹ̀là tó wọn bá ń sọ nísìn wọn ní eh, tàfábàlẹ̀ wà sí ń bẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n yìn sọnù tàfábàlẹ̀ wọn ẹni yìí ń bẹ nínú ọpọlọ wọn dìsìn àwọn èèyàn wà bẹ́ẹ̀ àwọn kan wà wọn pé Babangida ti ń bẹ lẹ́kọ̀ọ́ títí dìsìn tí ó lọ bẹ ṣé Èkó gan sọ́jẹ́ kọ́tà àbàdà àwọn kan wà báwọn torí pé kíni information ò ṣe kíni kò dọ́dọ̀ wọn inú aginjù náà wà ṣùgbọ́n tó bá ti dọ́dọ̀ rẹ̀ <laughs> ntó mú dání ń kìí ṣe legal tender mọ́ kọ́ra nkankan mọ́ kò sí ntó lè jẹ́ mọ́ kò wúlò mọ́ òjíṣẹ́ náà sọ àṣọlá fi sọ pé la yasma'u bi ahadun la yasma'u bi ahadun min hadhihi l'umma ẹnìkan ò ní gbọ́ pé mo ti jáde nínú àwùjọ yìí yahudiyun aw nasraniyun ṣe báwọn tí wọ́n ní tírà àwọn méjì náà ni ó jẹ́ yehudi ni o tàbí ó jẹ́ nasara summa mata ó wá jáde láyé walam yu'minu bima ursiltu bihi illa kana min ashabin nar ó wá jáde láyé ọgbà kún wọn jáde láyé kò wá gbantí ọlọ́run ọba fi rẹ́ mi muhammad sallallahu gbọ́ yọ wọ̀ ná ló fi jẹ́ pé kèé ṣe pé ẹ̀sìn islam àtẹ̀sìn kejì la islam àbí kíni àbí iná kọ́nà ọ̀yà wáyà. ẹni tí bí wọ́n ti ṣe islam ó ti yapa sí gbogbo ń táwọn ànábì tí wọ́n ṣáájú yẹn ó ti yapa sí torí pé kíni gbogbo wọn ni wọ́n sọ pé ẹnìkan ń bọ̀ ó ń lòpin ànábì tí gbogbo ẹ̀dá ó ni kuraani fi ń pàkíyèsí wá sí ó ní ya'rifunahu kama ya'rifuna abna'ahu wọ́n mà á yorùbá níbi ẹ̀ ń mowó owó kọ́ lélẹ̀ gbẹ̀yìn ìṣèjẹ̀ bí ẹ̀ ń ma ọmọ wọn ni torí èyàn ní sọmọ rẹ̀ mà ọmọ mi lélẹ̀ wọ́n mà bí ẹ̀ ń ọmọ wọn ni ah, ọmọ wọn lélẹ̀ àpèjúwe rẹ̀ pé sí wọn lọ́dọ̀ ẹni tí à ń wí ni a fún alápèjúwe òjíṣẹ́ sallallahu alaihi wasallam ìmọ̀ rìnrìn àjò ní ti kátàkárà lọ sí sham. àwọn yahud wọ́n rí ọ̀dọ́ ọ̀hún ah, kí ni wọ́n sọ wọ́n ní gulaamu man hada ọmọ tá a lélẹ́yìn ìbéèrè tí wọ́n béèrè kí ló fà á tí wọ́n fi béèrè wọ́n rí i pé oòrùn mú ṣùgbọ́n gbogbo ibi tó ń bá lọ bí ìgbà tí wọ́n ń ta ọ̀mbrẹ́là lé lórí tó bá miss sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n rí i pé wọ́n ta ọ̀mbrẹ́là bòjì ń borí rẹ̀ nìkan òun nìkan sì ni bọ́ bá miss ọ̀tún bọ́ bá miss òsì òun nìkan ni bòjì ń borí rẹ̀ ah! àwọn yẹn wò ti sẹ́wọ̀n gùlámù mọ́ni hàdà ọmọ ta wọ́n bi wọ́n léèrè kí ló dé tí wọ́n fi ń béèrè wọ́n ni ah apẹ̀rẹ̀ ànẹ́bí ìgbẹ̀yìn tí wọ́n ń sọ òun ní ẹni tí ìran wo ló ti wá ńbo ló ti wá wọ́n júwe nínú jọ́nì yẹn Abubakar Siddiq rọdíàlá ánìhù òun wà ń bẹ̀ gbólóhùn tó gbọ́ yẹn okun tó fi mú lọ́rẹ̀ tímọ́tímọ́ sí ó mú lọ́rẹ̀ tímọ́tímọ́ sí ah ele ànábì gbẹ̀yìn níyàjọ ọ̀rẹ́ rẹ ni ló fi jẹ́ pé kí ẹ yàtọ̀ nínú mọ̀ yìí nínú gbàgbọ́ àsìdíkìlá akbar rọ̀díàlá ànú bó tẹ bó sì ṣe yàtọ̀ láyé ń bí bẹ́ẹ̀ náà ni ó yàtọ̀ ní gbangba ajọ́ ọ̀gbìn dàlkìyàmà kí ló yìí ṣe lásán àṣàlám sọ ó ní nítorí Abubakar Siddiq tọrọ rẹ̀ fi yàtọ̀ ntọ́sẹlẹ̀ sínú ẹ̀mí rẹ̀ ni látara kínní látara àgbàgbọ́ ntọ́sẹlẹ̀ sínú ẹ̀mí rẹ̀ ni látara àgbàgbọ́ òun nìkan tí wọ́n bá kó ìmánì ìwúmọ̀ ìjọ yóò tẹ̀ wọ́n lòdì aláàánú ọmọ tá a lélẹ àpẹẹrẹ ànábì ó súnmọ́ òun ló ṣe gbìyànjú gan ló rìn sí dáadáa tó jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà fífẹ́ ìyá wa Khadija ẹ̀fẹ́ ẹni rí lélẹ̀ ìyá rí ìyá rí gbogbo tírẹ́sìsì rẹ̀ tá a mà ìyá rí ó níwà ọjáde ńlẹ́rẹ́ abiyì ni. ó pọ́ni lẹ́ẹ̀mejì ọsẹ kọ àkọ́kọ́ ọkọ yẹn jáde láyé ó dẹ̀ bímọ fún wọn ọsẹ kejì náà ọkọ yẹn náà tún jáde láyé ó dẹ̀ bímọ fún ló fi jẹ́ yìí pé kèé ṣe kóbìnrin ó jẹ́ opó tàbí kó jẹ́ abilékọ tàbí kó jẹ́ ọmọge kèé ní iṣu alẹ́lẹ́ pé kó jẹ́ ọmọge torí pé a fẹ́ ọmọ látara rẹ̀ gẹ́gẹ́ bí ìgbìyànjú òjíṣẹ́ lásìlá àlàsílà but ntọ́ pàtàkì jù oníkọ́jẹ́ mùsùlùmáàtì múmìnàtì ábìdàtì kọ́nìtàtì sáyìhàtì sáyìbàtì ọ̀bùkọ̀rọ̀ kọjá ẹni tó juwọ́ jùsẹ̀ fófin ọlọ́run ọba àgbẹ̀ ah, á torí ẹni tó bá ní obìnrin tó juwọ́ jùsẹ̀ fún òfin ọlọ́run ọba ó ti ń kó fìrí àlìjẹ́ńdà. shock absorber ńlá ní ọmọ jẹ́ fọ́kọ òní ọ̀jẹ̀ igi lẹ́yìn ọgbà rẹ̀ òní oníjẹ́ òṣìṣẹ́ lọ́ba adẹ́dàá fi ń sọ pé lìtẹ́sìkùnù ilé yà kẹ́lẹ́ bá sinmi sí wọn nínú lára tó yí pé obìnrin rẹ ó pàtàkì nínú Islam. ìmọ̀ jẹ́ sábàbí oríire ìrọ̀fọ́lọ́hún ọba fọkùnrin. ẹlẹ́yìn pàtàkì. gbàtó fẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà nǹkan yàtọ̀ gbogbo nǹkan tó ni ló gbé lẹ̀ fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam. Sayyidina Abubakar radiyallahu anhu fún tó ti gbọ́ yìí ó rìn mọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi dáadáa ọ̀ ń sọ lọ́wọ́ ọ̀ ń sọ lẹ́sẹ̀ ọ̀ gbàgbọ́ tó túmọ̀ sí pé kí ni àgbọn Sayyidina Abubakar rọdíàlá anu ó ti lómi inú tẹ́lẹ̀ kójú tó rọ̀ kí wáyé ò tó sọ̀kalẹ̀ fojì sẹ́nà sílá àlọ́sọ́làm òun ti gbàgbọ́ ànábì gbẹ̀yìn lélẹ̀ à ń kàn retí ni kí kí láwọn àníkàn wé lóye kó ìwọ̀n mọ́rí ló eléyìí eléyìí àti mọ̀ bó ṣe jẹ́ gbogbo ń tọ́ bá ní yóò túlẹ̀ ó jíṣẹ́ náà sọ̀rọ̀ àrùsọ̀rọ̀ ah, torí pé kíni láti tara rẹ̀ sórí rẹ̀ ló fi jẹ́ pé ńgbà tí àwọn kèfèrí tí àkọ́kọ́ fẹ́ fẹ́ já òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrùsọ̀rọ̀ nírọ́ ńgbà tó lọ sí Isra. gbàtọ́ bá a rẹ̀ rà sọ̀rọ̀ ó ní isra àtọlọ ó ní lẹ́yìnlá kìí ṣe gbogbo òru lé e lọ apá kan nínú òru ni kìí dẹ̀ ṣe ojú oorun agbégidi ni ògédègbè lójú ayé la gbé. wọ́n gbé bọ̀rọ̀ akọ̀ tó jìṣẹ́ lásán àtàlám tó gùn lọ. buraki ṣe bákan jibril alayhi salam sọ fún wípé rárá ẹ̀dá kan ò gun ọrí ẹ̀dá kan ò ní gun ọmọ bíi ilé sallallahu alayhi wa sallam. wọn dé Bayt al-Muqaddas masjid al-Aqsa mọ́ṣáláṣí wa kẹta ọba adẹ́dà ó jí gbogbo àwọn ànábì ọlọ́run ọba ó jí wọn dìde nínú sàárè kí wọ́n á kírun lẹ́yìn òjíṣẹ́ sallallahu alayhi wa sallam láti fi kíni láti fi ìmáàmà rẹ̀ rinlẹ̀ ìjẹ́ olórí fún gbogbo àwọn tí ọba adẹ́dà ránṣẹ́ ó kírun fún wọn ọba adẹ́dà wa dá wọn padà síbi tólúkálukú wọn wà ibẹ̀ ló ti gba ìmáàmù mọ̀rọ̀sẹ́lì làwọn àfáàfin sọ yìí pé àwọn ànábì ọlọ́run ọba gan fúnra ara wọn sọlọ́ àlànà bínú àlẹ́ yìí. sàábé ni wọ́n jẹ́ àwọn ní sàábé rẹ̀ àkọ́kọ́. tọ́lá àwọn tí wọ́n gbàgbọ́ nù àwọn tí wọ́n kírun lẹ́yìn rẹ̀ kó di pé wọ́n lọ sánmà lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ń pàdé fi padà dé padà ó padà dé wọ́n kò gbọ́dọ̀ gbé pamọ́ ọ̀sọ́ àwọn kẹfẹ́rí mọ́ká ń wò wípé <laughs> èwo là ń wí èwo ló tún wí kọ àkàkọ́ sàn lára ọmọkùnrin yìí ọmọ ń pélé sí i tá a bá ní ká gbéra ní mọ́ká ká lọ sí sham ọmọ níyì ọjọ́ tá a lò. wọ́n bá Abubakar Siddiq rọ́dẹ́lá àná abáálé rẹ̀ wọn ò tí wọn ò tí lùjà fún wọn ní ṣó possible ṣó ṣeéṣe kéèyàn rìnrìn àjò ní òòjọ́ láti maka lọ sí sham abẹ́kọ̀ sadiq ní kò possible ah ẹ̀ kò possible kèsì orí fẹ́ lo logic wọ́n ní ara alẹ́ rẹ̀ ní tó wí o kí ni abẹ́kọ̀ sadiq sọ. So ó ní ṣó wí bẹ́ẹ̀ wọ́n ní ó wí bẹ́ẹ̀ tó bá wí bẹ́ẹ̀ bó ṣe rí gan-an bó bá wí bẹ́ẹ̀ ṣó wí bẹ́ẹ̀ wọ́n ló wí bẹ́ẹ̀ bó bá wí bẹ́ẹ̀ bó ṣe rí gan-an wọ́n ọ̀dẹ̀ yìí wọ́n ní à ń bọ̀ wá járọ rẹ̀ ṣé báwọn tí wọ́n lọ sí ṣáàmù ṣé bí wọ́n ń bọ̀ á bí léèrè gbogbo àwọn area tí wọ́n lọ lọ́hùn àbí tí wọ́n lọ á sọ pé kó júwe ibẹ̀ fún abó ló ṣe rí. wọ́n wá dé lóòótọ́ gbogbo wọn wá jókòó níwájú òjíṣẹ́ lásán lójú ara wọn wọ́n fẹ́ takù rẹ̀. òjíṣẹ́ lásán àṣàlá inú rẹ̀ bàjẹ́ a ah, tèmi kí mò ń wò. ntọ́lọ́wọ́n bá fi rán mi ní afẹ́ janirọ́ allah subhanahu wa ta'ala kí ló ṣe ó ní kí jibril yọ sọ̀kalẹ̀ aleyhi salam ibi tí wọ́n bá ń béèrè lọ́wọ́ rẹ̀ máa gbé wá kó gbé síwájú pé kó máa júwe rẹ̀ kó máa sọ fún ọ. sallallahu alayhi wa alihi wa sallam. bíi ti ọ̀kan nínú àwọn ẹni dá ó ní. ọlọ́run lọ́rùn igi tí ń bẹ lọ́ọ̀kan oníkọ́ wá sùjádà wájú rẹ̀ ìṣiṣẹ́ náà sáfà pẹ̀lú ògùn ọlọ́run ọba kórìn kọ́ wá sùjádà fọlọ́run síwájú igi dìde tí gbòǹgbò tí gbòǹgbò ó ń bọ̀ ó dẹ̀ sùjádà lóòótọ́ síbẹ̀síbẹ̀ nǹkan ni àṣẹ yìí dá ọmọkùnrin yìí ti dé lẹ́wù ah! kékeré là ń wò ó àmọ́ kó ti ó ti ó ti gbilẹ̀ nínú ìdán tuntun ilé ṣé bẹ́ẹ̀ ní dání wọ tọ́ba yẹ pé dán ní í ṣe ó yẹ kó o mọ̀ náà ó pẹ́rù rẹ̀ ó ferege ni pé a níta ń wí èsè níta ń sọ níta ń sọ kì í ṣe bó ṣe ní eléyìí ti kọjá bá ń ṣe ń sọ o. kọgbà ló fi jẹ́ pé ìtọ́sọ́nà àfẹnutọ́ba adẹ́rẹ́ àbá tọ́sọ́nà làwọn afáàmọ́ fi ń sọ yìí pé kéèyàn máa sọ yìí pé ah, tí mo bá dẹ̀ wà ní ayé wọn gbàyàn. Ah, tó bá wà láyé wọn tó bá yẹ pé kùdárù lọ́wọ́ àyà ńkọ́ tó gba sàtífíkẹ́ẹ̀tì náà kó tó lọ ó dúpẹ́ ó tiẹ̀ wà nísìn ó ṣe kíní ó ṣe gbàgbọ́. nígbà tó ṣiṣẹ́ lára àtúnlá mi ń sọ pé á bóun ní bá ṣe wù mí tó kí n rí àwọn ọmọ ìyá mi àwọn sàbẹ̀ ní àwa náà nìyí òṣìṣẹ́ lára àtúnlá mi rárá sàbẹ̀ mi lẹ́yìn àwọn ọmọ ìyá mi làwọn tí ó jẹ́ pé wọ́n ń bọ̀ nígbà ọba ya wọn ò rí mi ṣùgbọ́n gbogbo tí mo mú wá ni wọ́n gbàgbọ́ ọlá kan tí ń bẹ fún ẹni tó bá ṣe gbàgbọ́ nù ló fi yẹ pé kéèyàn tún gbàgbọ́ rẹ̀ ṣe dáadáa làáfàá fi ń kígbe nípìnlẹ̀ ọ̀rọ̀ pé awwalu ma yajibu ala al-mukallaf tasihu imani nǹkan àkọ́kọ́ tó jẹ́ ọ̀ranyàn fún ẹni tí ó ti níwọ̀ lórí tó bàlágà òun ni kó tún ìgbàgbọ́ rẹ̀ nínú ọba adẹ́dà ṣe kó má jẹ́ kí àbàwọ́n kó ta bọ́ ìgbàgbọ́ rẹ̀. torí pé kí ni ẹ́ńjìn rẹ̀ nù tó ti ní problem ah kò lè débẹ̀. àfọ̀mọ́ wà fẹ́ dà padà sí wà tẹ́lẹ̀ ká tó rí ilé yẹn wọ̀ ló fi jẹ́ pé àtọ́wọ́bà àmọ̀ ṣe àmọ̀ tún ṣe àmọ̀ tún ṣe láti ṣe kínni láti fi sábìsì engine wa sábìsì mọ́tò istikfar èyí tí ò bá yanjú tí istikfar ò yanjú ìmọ̀ ṣe dáadáa sadakat. ètè yìí ò bá yanjú gbogbo ohun tí ọba adéda pa wá láṣẹ pé ká máa ṣe á máa gbìyànjú láti máa ṣe yàtọ̀ sí pàgbà ládá ń bẹ̀ ọba adéda ń fi ń ṣe sábàbí àti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ni túmọ̀ pípẹ̀ṣẹ̀ rẹ̀ ẹni tí ń dẹ́ṣẹ̀ ó jìnnà sọ́ba adéda ni tẹ́ṣẹ̀ bá ti ń parẹ́ kí ni ó máa ṣẹlẹ̀ ẹ̀dá ó máa súnmọ́ ọba adéda sí téèyàn bá ti ń súnmọ́ sí kí ni ó máa ṣẹlẹ̀ sí ìkẹ́ ó máa pọ̀ fún un gbogbo nǹkan rẹ̀ yọ máa yọ máa yẹjú sí dáadáa lọ́sọ̀ pé walaw anna ahlal qura amanu thumma ttaqaw la fatahna alayhim barakatin minas sama táwọn aráàlú tí wọ́n bá gbọ́ ọlọ́run ọba gbọ́ bó ṣe kí wọ́n gbàgbọ́ tí wọ́n wá ń pa òfin rẹ̀ mọ́ á ṣílẹ̀kùn ìkẹ́ fún wọn láti sánmà torí wa fi sánmà yìí tó fi jẹ́ pé ọgbọ́yé ọgbọ́yé ọmọ ọmọ òjíṣẹ́ lásán àṣálà lọ sọ báyìí òfin ọlọ́run ọba ni tiẹ̀ ni kí kó ṣe kí ni kó juwọ́ ju sẹ̀sì kó òun parun sẹ̀sì kó mu wá. báwo la ṣe fẹ́ explain ká dìde ká ṣàlùwàlá ká dìde lóòró ká lọ sùjádà ká lọ rùkù láti rùkù ká lọ kí lòjíṣẹ́ lásán àṣálà fẹ́ gbà bí ìbá ṣe pé wọ́n rán pé kó ṣe bẹ́ẹ̀ téèyàn kan sàdédé dìde yọ sọ yìí pé tẹ́ ẹ bá ti fẹ́ ṣe ìbádà o ẹ fọwọ́ báyìí ẹ bá ti ẹ dúró ẹ ti báyìí ẹ wújẹwé ẹ ṣe kankankan ẹ bẹ̀rẹ̀ ẹ ṣe kínní. tí ì bá ṣe pé ọba adẹ́dà pa láṣẹ wípé kọ́ sọ bẹ́ẹ̀ ṣe ń tẹ èèyàn forí rò ábàdà. kò dẹ̀ sí béèyàn ṣe jèrè téèyàn ọba kọ́kọ́ mú ìhùn bọ́ ló fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ṣáájú nínú àwọn ànábì ọlọ́run ọba wọ́n tẹ pamọ́ wọ́n dẹ̀ mú bọ́ kí ló bá dẹ̀ rà sọ. ó ní tọ́fà sábàbí tọrọ àwọn tí wọ́n wá lẹ́gbẹ̀yìn àwọn ànẹ́bí ọlọ́run ọba tọrọ wọn fi dojúrú kí ló sọ. ó ní ọ̀kọ́lọ́fọ̀ mi bá ní khalfun khalfun àwọn pàrùpàrù kan tí wọ́n yapa sí tí àwọn ẹni rẹ̀ wà lórí rẹ̀ khalfa min ba'dihim wọ́n yapa sí ní táwọn ẹni rẹ̀ ń ṣe. ọba adéda kọ́kọ́ ń dákọ wọn lóríṣiríṣi tọba dákọ ànábì wàkánà siddiqan nàbíyà wàkánà sadiqal wa'd ká gbogbo wọn lóríṣiríṣi kí ni wọ́n wá ṣe tó tó báyìí ó wá fẹ́ ká mọ̀ látara mafhumul mukhalafa pé àwọn tí wọ́n wá lẹ́yìn wọn wọ́n yapa sí ti àwọn ẹni rẹ̀ ń ṣe kí ni wọ́n ń ṣe ntáwọn paru paru ìgbéjù sílẹ̀ ó ní adọ́ọ̀ọ́ sọláàtì wọ́n ń fi ìhúnra rẹ̀ àwọn paruparu ń fi ìhúnra rẹ̀ tó túmọ̀ sí pé àwọn ẹni àkọ́kọ́ kí ni wọ́n ń ṣe wọ́n èyí fi ìhúnra rẹ̀ wọ́n kí gbóṣe kí wọ́n kí sásìkò wọ́n tẹ́bẹ̀rù shahawat àwọn paruparu yìí wọ́n ń tẹ̀lé fẹ́nu àwọn ẹni àkọ́kọ́ kí ni wọ́n ń ṣe wọ́n ń tẹ̀lé òfin ọba adẹ́dà bọ́lọ̀ ọba ṣe fi rán wọn torí wípé àwọn paruparu yìí wọ́n gbé wọ́n fi rún rárẹ̀ wọ́n dẹ̀ ń sè fẹ́nu kí lọ́ba adẹ́dà sọ ó ní wọ́n sọ yẹ lọ́kọ́ náà gọ̀yà wọ́n gúnlẹ̀ sínú náà gàyà wọ́n wọ̀nà. ó ń fún alápèjúwe bí wọ́n ṣe máa ṣe fàǹfà nínú náà má sàlákà kún fi sákàtà. pẹ̀lú gbogbo ìgbà tẹ́ ẹ lò láyé àtàwọn ìṣítí àtàwọn pèpè tí wọ́n pè ń sí ọ̀nà kí ló wá jẹ́ kí ló dé tó jẹ́ pé àtúbọ̀tán yín padà wá gúnlẹ̀ sínú iná kí lè sí wọn fọ̀ wọn ni lamnakun minal musalli nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọ gbogbo rere ọkọ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nídìí èèyàn iṣẹ́ rẹ̀ gbogbo sẹ́ẹ̀rẹ́ gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ ọ̀run lẹ́yìn ìgbà tí yẹn bá ti ṣègbàgbọ́ nínú ọba adẹ́dà tán iṣẹ́ rẹ ọbẹ̀ lórí hàn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ pé awwalu ma yuhasibu bihi al-abdu yawm al-qiyamah nǹkan àkọ́kọ́ tí a ṣèṣirò ẹ̀ fẹ́dà níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah irun ni tọ́ba ti yanjú suliha lahu sa'iru amali a tún gbogbo nǹkan yòókù ṣe ah, sẹ́nu ti yanjú ẹgbàgbé yòókù ẹnikẹ́ni tí wọ́n bá dàrún rẹ̀ lù láyà gbogbo sẹ́ẹ̀rẹ́ tó bá gbé wá gbangba ajọ́ gbẹ̀ǹdà àlìkíyàmọ̀ wọ́n dà lù láyà ló fi jẹ́ pé èèyàn ó ṣe gbìyànjú láti ṣe iqamatu salat àsìkò rẹ̀ èèyàn ṣọ èèyàn gbọ́dọ̀ mọ̀ gbogbo àwọn àmọ́tótó tí ká máa ṣe afẹ́tọ̀ amára ayàgbẹ́ amára obìnrin ṣe nǹkan oṣù ọmọra ọgbọ́dọ̀ mọ gbogbo òfin yìí ẹ̀jẹ̀ ọmọ bíbí ọmọra asúmọ́ra ẹni amára gbogbo òfin tá à ń mọ̀ tá à ń tẹ̀lé láti fi prepare fún ìrun kíkí ni. tọ́lá ròjìṣẹ́ náà sọ́lá àṣọlá ó ní àṣọláàtú sàlásàtú àṣọláàs ìrun apin sí mẹ́ta dọ́gbandọ́gba ni ó ní fọ̀tùhúrù fúlùs ìmọ́tótó ìdá kan nínú mẹ́ta ni wọ́n kíyàmù sólòsò ìdúró nínú rùkú rẹ̀ ìdìde ní rùkú gbogbo wọn yìí ó ní ìdá kan ni wọ́n sojúdò sólòsò káforí balẹ̀ ìdá ni agbọ́dọ̀ mọ̀ bá a sì sèmọ́tótó agbọ́dọ̀ mọ̀ bá a ṣe dúró lórí irun òjíṣẹ́ lásán àṣìláàmù fi sọ pé tá a bá ti dúró àti ẹ̀rọ ọlọ́run ọba kan ọwọ́ mọ́sídìdì òjíṣẹ́ lásán àṣìláàmù wà ń bẹ̀ ó kírun kókó kókó kókó bí ẹyẹ ń jẹka ó ṣe tán ọ̀sálàmù àti òjíṣẹ́ lásán àṣìláàmù òjíṣẹ́ lásán àṣìláàmù dáhùn sálámù rẹ̀ òjíṣẹ́ lásán ó tí ì kú irun o lọ́tún rẹ̀ kí ó lọ kí ó tún padà wá. òjíṣẹ́ láàárọ̀ ni o ò tí wa kan ní ló ṣe bẹ́ẹ̀ kan lẹ́ẹ̀kẹrin ni èyíkéyìí rẹ̀ wọ́n wá sọ nígbẹ̀yìn pé ya ìmọ̀ kí jù lọ kọ́ torí pé kí ni ni ló pé hadith ọ̀rọ̀ rẹ̀ yẹn òpó ni nínú ọ̀rọ̀ òjíṣẹ́ láàárọ̀ ní bá sàlùwà ẹ̀gbà wa mi ò mu níbi àlùwàlà àwọn ẹ̀gbà wa mi mu níbi ìmọ́tótó ọba ṣe mọ́tótó tán tó ọba wa ṣàlùwàlà tán kọ́ wa dojúkọ kíbla kọ́ wa ṣe takbiratul ihram Allahu akbar ọwọ́ rẹ̀ lè ṣáájú takbiratul ihram ó lè ṣe gèdè rẹ̀ ó dẹ̀ lè jẹ́ lẹ́yìn rẹ̀. Eke aida ọwọ́ tó réèzì kọ́ jẹ́ déédéé bí rẹ èjìká tàbí bí àárín etí séjìká tàbí etí ọ̀kanu mẹ́tẹ̀ẹ̀ta ibi tó sùjádà sí lọ́ọ́ máa wò ó ní máa wò báyìí ká wò báyìí torí kéèyàn máa wò báyìí wò báyìí nínú òrùn bóò ni ó ní ọ̀nà ń gbà já ládàá ìrún gbà lọ́wọ́ ẹni kírunkírun tọ́mọ bùjẹ bùjẹ bùjẹ tí òfin ní tí òfin ní pé àìpé rẹ̀ sì wẹ̀ kò fi ní wúlò fún torí tí ó ní lára nínú tó ní lára jù ó ní ìsùjádà tó ọmọ ànẹ́bí adámọ̀ ń sùjádà àfọ́bà adẹ́dà torí wọ́n pa òun láṣẹ rẹ̀ kò sé. ó ṣe táwílì òun wẹ̀ tí wọ́n ní kóun ó sùjádà fún kò wọba tó pa òun láṣẹ pé kóun ṣe sùjádà bí nísìnyí ká sọ yìí pé ah, a ṣe wàá máa forí kan ilẹ̀ ẹlẹ̀ bóun ni tilẹ̀ ẹlẹ̀ ṣe jẹ́ kí ni bísínẹ́sì rẹ̀ tiẹ̀ ni kọ́ tẹ̀lé àṣẹ tí wọ́n pa ọ́ kèé ṣe kọ́ sọ pé kọ́ máa lọ́ọ̀rọ̀ lọ́rùn. ó ní ká máa wò bẹ̀ ibi tá a forí kàn kìí ṣe báwọn nìkan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní fatia ọba adẹ́dà pín ní mẹ́ta mẹ́ta dọ́gbandọ́gba láàrin ẹrú àti òun tẹ́rú bá ti sọ pé alihamdulilayi bisimilayi rahman rahim alihamdulilayi rabbil alamin arahman rahim maliki yawmiddin ọba adẹ́dà sọ pé ẹ̀rù ń yìn mí ẹ̀rù mi ń ṣe àfọ̀mọ́ fún mi ó ń yìn mí. tẹ́rù bá dín sí iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan láàmà sùn ọ̀dọ̀ ọ̀rẹ́ nìkan láti máa wá ìrànlọ́wọ́. ìmúlẹ́nu láàrin ẹrú kírunkírun àti tani Allah subhanahu wa ta'ala oyin ọba múlẹ̀ ọba dámọ́jẹun ọpẹ́ ní fún ọ ọba gbogbo ẹ̀dá ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run alákòóso ọjọ́ gbẹ̀yìn ọjọ́ ẹ̀san ẹ̀yìn anjúwe rẹ̀ ayin ló fi jẹ́ pé gbogbo ògbà téèyàn ọba ṣàdúà èèyàn ọmọ sí kínni èèyàn kọ́kọ́ mú ẹ̀yìn wá ló bí ọ àlàyé tí òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá tó ṣe fún sábẹ́ni ah, tí fi ní sísúnmọ́ lọ. ó ní ká máa ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wala akbar wala hawla wala quwwata illa billahi al-ali al-azim. òjíṣẹ́ sallallahu alaihi wasallam gbà tí ń lọ ó mú kọ̀pá dání igi tí ewé rẹ̀ ti gbẹ òjíṣẹ́ sallallahu alaihi wasallam fi kọ̀pá yẹn ó fi gbá báyìí àwọn ewé yẹn ń gbọ̀n dálẹ̀ àwọn sàbẹ̀mọ̀ ìpékèé sáà déédéé sí nǹkan wọ́n ní ya Rasulullah kí ni túmọ̀ eléyìí ó ní nígbà tá a fi igi ń gbá kọ̀pá tá a fi gbági ṣé wéèrè orí rẹ̀ ti gbẹ kí ni ó ṣẹlẹ̀ wọ́n ní ọmọ gbàdá wọ́n ní bẹ́ẹ̀ ni gbólóhùn subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billahi al-ali al ó ní bí ṣe máa gbọ̀n ẹ̀sẹ̀ dànù lára ni tó o bá wà nínú dààmú bó ni mo ti fẹ́ kó yọ nínú dààmú yìí kí ni wọ́n ní kí mùsùlùmí ọmọ dún ní mọ́ ní ṣíṣe tí ìdààmú yẹn tọ́ba ọ̀dọ́dà tó fi ṣe kí ni tó fi mú kú o la hawla wala quwwata illa billahi la la hawla wala quwwata illa billahi la hawla wala quwwata illa billahi akitiyan kan ò sí fẹ́dà agbára kan ò sí fún àyàfi pẹ̀lú àtìlẹ́yìn àṣẹ ọba adẹ́dà alẹ́àlì ọba tó lékè ọ̀la lórí igbó alawazim ọba tó gbọ̀ngbọ̀n tó bàbàrà ìnáma amúrùhù ìdá àrọ́dẹ̀ ṣẹ́ẹ́n àyẹ̀kú lẹ́lẹ́hu kóm fọ́yẹ̀kú ntọ́ba ti fẹ́ kó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni jẹ́ bẹ́ẹ̀ nǹkan jẹ́ bẹ́ẹ̀ ni lẹ́sẹ̀kẹsẹ̀ ntọ́ba lọ́wọ́ sí níyanjú ntí ọba lọ́wọ́ sí kò ní yẹn jù lòfìjẹ́ pé gbogbo àwọn ìbáraàtì okun inú wa alámàlámà ní àlìmá àtọ́yì wàlá mọ́ọ̀tì àlìmá maná wàlá yanfàwù zalijad minkaljad gbogbo eléyìí wọ́n fẹ́ kí ẹ̀dá máa wò nínú tọ́ọ̀ máa ti ń ro gbogbo eléyìí nínú ibi tí ó ti ní ìdè àdúrà ó ṣe ìdúró déédéé rúkú òjíṣẹ́ náà sàn sàn náà sàlàyé bá ṣiṣẹ́ ó ní ká fi ọwọ́ ká fi di orúnkún mú kí ẹ̀yìn wa kó tẹ́gbẹ̀nsẹsẹ débi pé tí wọ́n bá gbé gbálé lérí kò ní àbí tí wọ́n bá bomi sí kò ní dànù yóò straight bẹ́ẹ̀. rúkú sólùsù ìdìde lórí rúkú ara rẹ̀ ni a gbọ́dọ̀ ti rúkú lọ sí sùjádà gbogbo oríkèéríkèé yóò bọ̀ ọ́ pò padà bó ṣe wà tẹ́lẹ̀ ẹni tí ò pé wọ̀nyí ó ti dí lára ìwọ rúkú bí ìrún bá dẹ̀ ṣe jọ̀run òjíṣẹ́ lásán àṣálàǹsì bẹ́ẹ̀ ni ó ṣe ní ládàá sí bó bá ṣe ní ládàá sí ni ó ṣe ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe lára wa sí. ibi tọrọ ọ̀rọ̀ gbọngbọn dé lọ́rọ̀ ẹ̀dá ló fi jẹ́ ìgbà tó bá dẹdẹ ó ṣe lọ́rọ̀ àyàn kí ló ṣe ó pe òjíṣẹ́ lásìlá lọ sọ́dọ̀ ọ wá ń ṣàlàyé yòókù ní wẹ́lẹ́wẹ́lẹ́ fún pẹ̀lú ríran màláìka Jibril sí i lẹ́p ní gbogbo gbà ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. wọ́n sojú odò tó lò ìlọ sùjádà òun náà kó dà kẹta kí ló yìí ṣe lásán àṣẹ náà fún ó ní wọ́n pa mí láṣẹ pé kí n lọ sùjádà pẹ̀lú oríkèé méje gbàtí ó sọ ó ní orí ṣùgbọ́n bó lọ́ fọwọ́ ó ní ó fọwọ́ mú subhanallah ó bàlágà tó túmọ̀ sí pé kíni tọ́ ọ forí kanlẹ̀ tínú rẹ̀ ọ kanlẹ̀ ó ti ṣe kíni ó mú wájú orí kanlẹ̀ ìmúlọ́tọ́ka sí kò sí bó ṣe fi mú kanlẹ̀ tíwájú orí tí ò ní kanlẹ̀ ṣùgbọ́n o lè fi ojú orí kanlẹ̀ kí mú ọmọ kanlẹ̀. ọlọ́wọ́ méjèèjì ó straighten rẹ̀ tí ó tọ́ka síbo tí ó tọ́ka sí Si ó di mélòó ó di mẹ́ta olórúnkún méjèèjì bóòlù àṣẹṣe àpapọ̀. ó ní ẹsẹ̀ méjèèjì bóòlù àṣẹṣe àròsọ rẹ̀ gìgísẹ̀ méjèèjì ó papọ̀ mọ́ra wọn àtàǹpàkò ó papọ̀ mọ́ra wọn ọ̀gẹ́gẹ́rẹ́ méjèèjì ó àpapọ̀ mọ́ra wọn báyìí wọ́n wà tọ́ka sí Si kí ló jẹ́ lára àtúnlá sọ ó ní famana dáhà bí hákìá ẹni tó bá mú àwọn tó mú ìrun wá pẹ̀lú gbogbo àwọn ẹ̀tọ́ oríkèéríkè tá a kà á lẹ̀. kubilat minhu agbàrún rẹ̀ wa kubila minhu sáà irú amẹ́lì gbogbo sẹ́yọkù tó bá ṣe agbàrún subhanallah ẹni tí ò bá nírun kò lẹ́sìn ẹni tí ò nírun kò ní kíni kò lẹ́sìn tó fi jẹ́ pé èèyàn ṣọ́ ìrun rẹ̀ dáadáa tó bá ti mójútó òrùn ọba adẹ́dá ọba mójútó ètò kù nínú ọ̀rọ̀ rẹ̀ nínú wòsíyà tó ń fún Abu òjíṣẹ́ lọ́sọ̀lá àṣàlámù ni wala tatruku salata al-maktuba muta'ammida má máa má gbé ìrun ọ̀ràn yàn lẹ̀ o wọ́n wà lójú ogun ta ni wọ́n ń jagun fún allah subhanahu wa ta'ala sófin irun bu wọn kó fi bu wọn ó ní bí wọ́n ṣe kì í ló fi jẹ́ pé kò sínú ìpayà tó bá wà kódà bọ́n bá ń sáré lọ́wọ́ nínú ewu ọmọ fòye kí ọmọ tí bó bá ṣe wá bó bá ṣe rọrùn sí. aláàkó làákó làákó ẹgbẹ́ sàlámù àlèkù sàlámù àlèkù ọlọ́ngbà bẹ́ẹ̀. bọ́ọ̀ bá lè kí lóòrù torí pé ìnira wá àyára ó kì ní jòkó tọ́ọ̀ bá lè kí ní torí pé bọ́yá àyára yẹn tún fẹ́ peléke sí ó kì ní dùbúlẹ̀ tóyè bá ti wà o ò lè pa ìrun jẹ. ní àwọn afáwa lẹ́jìnà mamlakta al-Arabiya Saudiya hafazahumullah wa ra'ahum. wọ́n ní tó o bá wà nù mọ́tò tí mọ́tò kọ̀ tí ò dúró gbogbo ọ̀nà tó o bá wà bó ṣe rukunu mọ́tò ló fi ṣe tàyámù mi tó bá lálùwàlà tó bá lálùwàlà gbogbo kọ́ndíṣàn tó bá wà múnú rẹ̀ wà nù mọ́tò bẹ́ẹ̀. imam al-albani rahimahullah rahmatan wa ta'ala ó ní wọ́n rí sọ torí òun ò kò ṣe é dile. ló fi bí tí circumstances bá wa jẹ́mu salawat. ọ̀ ń bọ̀ ní ọ̀fẹ́ travel zuru ti to o zuru àti asiri pọ̀ kó tó di kó tó gbéra kó tó kí pé tọ́ bá rìn ní ilé àjò tó ti jẹ́ pé o ti tara combination zuru o sùn asiri ọ wà pa méjèèjì pọ̀ yóò fi jẹ́ pé kí ni wò bá inú masjid ẹ papọ̀ tàbí payà tàbátẹ́gùn tó pọ̀ jù tàbótútù tó mú jù bámbámbámbámbám ọba adẹ́dà ó fi ṣe ìdẹ̀kùn ẹ̀dá ò ní àmóríbọ́kú ò níbẹ̀ lópin ìgbà tó yè bá wà ló fi jẹ́ pé obìnrin ọmọ gbogbo àwọn nǹkan mọ́tótó dáadáa mọ́sálà ó ń ṣe nǹkan oṣù ó ti rí ó ti dúró ó ti gbẹ lójijì fẹsifẹsi tún wá bẹ̀rẹ̀ ó dẹ̀ ti gbẹ kíyẹn tó máa ṣẹlẹ̀ ó dẹ̀ mà àsìkò rẹ̀ àsìkò rẹ̀ tí máa ń ṣe ti pé kí ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ ní oníkọ́wé ẹ̀kọ́ máa kírun rẹ̀ lọ àṣetán lọ́fẹ́ máa fi lọ́fẹ́ máa fi tayò ó gba lẹ́nu sọ́hùn. tòótí wọ́n á ṣe yẹn nìkan ó lè ṣẹlẹ̀ ńgbà míì kọ́ yẹ pé àwọ̀ ọ̀dá ni kò dúró bọ̀rọ̀ àsìkò tí ń wá fún sí ti tó kò dúró mọ́ ó lè jẹ́ àti sọ pé obìnrin wọ́n pín sí ọ̀nà mẹ́ta látara nǹkan oṣù alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹni tó àsìkò tí ń wá àti ẹni tó ó tó but kò dúró aláwọ̀ ọ̀dá lápẹ́yìn istihada ẹni tó ṣe bẹ̀rẹ̀ ó lè jẹ́ awa kan ní fi ń rí nǹkan oṣù ó dẹ̀ lè jẹ́ tó àwọn obìnrin wà bẹ́ẹ̀ tó ti rí tó báyìí ó nù lẹ́ẹ̀kan kó wẹ̀ kọ́mọkírun lọ omi sì wẹ̀ <laughs> tí wọ́n bá ti kírun àsùbá tán báyìí yóò rí nǹkan oṣù tí àyílà bá ti tó nǹkan oṣù rẹ̀ yóò dúró tí àyílà bá ti kọjá yóò tún bẹ̀rẹ̀ sí rí tásìrì bá ti tó yóò tún rí Wọn wà omi ò ní rí nǹkan kan kò rí nǹkan kan kí ti tọwọ́ bomi ọwọ́ rẹ̀ ọ̀pọ̀n tó bá ti tọ́ bomi báyìí ọwọ́ rẹ̀ ọ̀pọ̀n bí ẹ̀jẹ̀ wọ́n mọ̀ pé à ah, àpẹẹrẹ nu pé òun ṣe nǹkan oṣù ń tiẹ̀ ń gbà yín ṣùgbọ́n sáà mọ̀ pé ààrẹ jẹ̀ torí pé ààrẹ jẹ̀ òun ò ní wẹ̀ ló firi lọ omi sì wẹ̀ ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà kèésà lọ o tó ń ṣẹlẹ̀ ìgbà a ṣe ń ṣe tí ọlọ́dọ̀ àwọn àfa wa táwọn bàbá ka gbogbo eléyìí fún wa àwa nítọ̀ káwa náà kó àwọn ìyàwó wa àtàwọn obìnrin ilé àtàwọn ìyá wa jọ ṣàlàyé rẹ̀ fún wọn ọ̀kan nínú àwọn ọmọ ya ó wá ṣàlàyé rẹ̀ fún àwọn màmá rẹ̀ àti gbogbo àwọn àwọn màmá wa ń sọ fún bàbá bàbá ti dàgbà bàbá bí eight something bàbá wa ní tá ló ń kọ́ ilé lè nání nejim ni ó ní nejim pẹ̀lú wàhálà oríṣiríṣi òun ọ̀gbọ́rí láyé o pé obìnrin wà tí ò ní ṣe nǹkan oṣù tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ọkọ̀ pọn ni tó bá tọ́ bonú àgbọ́rí tó wọ́n dínà ibi tí fanfa ti ń ṣẹlẹ̀ nu láàrin ọmọ ọmọ àti bàbá bàbá rẹ̀ ọmọ ọmọ ń sọ yìí pé rárá wọn kà fún wa ní tíra ní bàbá bàbá ń sọ pé gbẹ́nu sọ̀rọ̀ wà láà ń sọ̀rọ̀ ọjọ́ orí fún yín ibẹ̀ ni àkọ́bí ọmọ bàbá yẹn lóbìnrin lọ́ba wọn ń bẹ̀ lónìí kí ni ń fa wàhálà fanfa láàrin bàbá àtọmọ o ó ní abẹ́ ògbọ́ ó tún gbọ́n tí nejim sọ wọ́n lọ sọ pé báyìí báyìí báyìí ah ọmọ rẹ obìnrin bá ní bàbá ọ̀rẹ́ òun báyìí bí sẹ́ẹ̀ máa ṣe nǹkan oṣù rẹ̀ nù bàbá ní ah sọ̀rọ̀ ọpọlọ ni ọ̀rọ̀ ọpọlọpọ ọ̀rọ̀ nẹ́sùn ni ẹ̀rí ni ọ̀rọ̀ ẹ̀rí lélẹ́yìí àwọn ẹlòmíì àwọn ẹlòmíì ọjọ́ kan àwọn ẹlòmíì ọjọ́ mẹ́ta ẹlòmíì ọjọ́ márùn but kíni kejìjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ kò dúró ọmọ ìgbà tí máa ń tó bóyá ọjọ́ mẹ́ta ni máa wá fún ọwọ́ adíwájú stein ọjọ́ kẹta yẹn pé kò dúró kọ́mọ dára rẹ̀ láàmú kọ́ wọ ìwé rẹ̀ kọ́mọ kírun lọ ṣùgbọ́n kọ́mọ bá a ní lára kí ló yíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làmù sọ ó ní ètí àwọ̀dá bá ń dà láàmú tí zuru bá ti tó kó mú sùúrù zuhuru nípìlẹ̀ ó dẹ̀ lókun ìpìlẹ̀ rẹ̀ ní zawalu shams àbí bẹ́ẹ̀ kọ́ òpin rẹ̀ nígbà tí asri bá tọ́ba tó kó mú sòrò tí asri bá ti súnmọ́ kó wẹ̀ tó bá wẹ̀ kó fi ìwẹ̀ yẹn kí zuhuru àti asri papọ̀ tí magrib bá ti tó kó mú sòrò ìgbà wo ni ìṣáà yìí tó. barakalafi gbàtí red reddish ti yẹn shafak tọ́ba disappear kò mú sùúrù tó súnmọ́ gbàyìn kó kí mọ́gìrìbù rẹ̀ àgbẹ̀ tọ́ba ti ń kí mọ́gìrìbù tán kí ló ṣẹlẹ̀ shafak ó yóò appear yóò disappear kó mú ṣáà rẹ̀ wá kó fi lè pa méjèèjì pọ̀ kó wẹ̀ kó ká ṣùgbọ́n òjíṣẹ́ náà sàásán ní ìyẹn ò fi rọ̀ lọ́rùn ṣùgbọ́n tó dáa wá ní kó máa kí ìsàwẹ̀ ní gbogbo ìgbà tó bá fẹ́ tó bá fẹ́ kírun wákàtí márùn-ún torí ẹ̀jẹ̀ tí ń wá ló ṣe kí ni yóò ní lára gbogbo nǹkan dẹkùn ó ti wà nínú ẹ̀sìn wa. bẹ́ẹ̀ lẹ́ni tí máa ń ṣe nǹkan tí máa ń rẹ́jẹ ọmọ bíbí. kò ní ju forty days lọ tọ́ba ti ń ju forty days lọ kó wẹ̀ kó máa kírun rẹ̀ lọ. ó tún lè wá bá mi gbà mí yóò kọ́kọ́ dúró yóò ti rí gbígbẹ kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ ńgbọ́ bá yá ni ọba máa rí fẹ́sífẹ́sí tó bá ti kọ́kọ́ rí gbígbẹ kó tó di pé ń rí pípọ́n fẹ́sífẹ́sí hùn bó ti rí gbígbẹ wẹ̀ fẹ́sífẹ́sí tó ń kọ́ ara rẹ̀ tó bá ti kírun kọ́ fẹsifẹsi yẹn bí ẹ̀jẹ̀ bí stain yẹn ó ń ara ti tẹ́lẹ̀ náà ni kèétí tàn ọkùnrin ọkọ ilé yìí dáadáa yóò kọ ìyàwó rẹ̀ kò ní sọ pé ah, àwọn obìnrin ni ẹni bẹ́ẹ̀ ni àwọn obìnrin ni bọ̀dì wọ́n ló mójútó ni là ní ni má múnú lé ọba àwọn mọ́nítọ̀ rẹ̀ torí àìbìkítà ọ̀pọ̀ àdámọ̀ ni tó sẹ́mọ̀ iṣẹ́ tí ń bẹ lọ́rùn èsè kékeré ó lè dàyàn lórí rú ṣé tọmọ ni ṣé ti gbọ́ bùkátà ni gbọ́ kíni gbẹ́ tó o bá mọ gbogbo eléyìí ó lè appreciate wọn ó fi rí ọ̀rọ̀ ó fi gbọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam gé khairukum khairukum li ali wa ana khairukum ẹni tó dáa jù nínú yín lẹ́ni tó dáa sáwọn ará ilé rẹ̀ èmi mo dáa sáwọn ará ilé mi jù nípa assistance wọn àìlè kókókókó mọ wọn tó bá lè kókókó ọ̀gọ̀rọ̀ nǹkan ò níyànjú. ọwọ́ afẹ́m bọ̀dìkẹ́ra ọwọ́ soft bọ̀dìkẹ́sẹ̀ ti gbẹ̀wù dání àmọ́ pẹ̀sì báwọn gbogbo eléyìí a gbọ́dọ̀ yanjú rẹ̀ kírun wọ́n ó lè bá a yanjú. ìmọ́tótó nù ọgọ́rọ̀ yanu sàárè kí ló jíṣẹ́ náà sàrà sọ́làm sọ ó ní látara nǹkan méjì ni tí ọgọ́rọ̀ wọ̀ kẹ̀kún kí ni àkọ́kọ́ ó ní níbi kátọ̀ ká mọ̀ mọ́ra dáadáa èèyàn òjò ó tán bẹ̀ ó sì ń tú ọ̀rọ̀ ó sí lára bàtọ́jú sẹ́nà sàrà kọjá lọ ó ní ah ọba adẹ́dà sí gàgà fún kó máa gbọ́ ntí ń ṣẹlẹ̀ nínú sàárẹ̀ àwọn méjì tó kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn. ó ní ṣé ẹ rí àwọn méjì àwọn méjèèjì tí ń bẹnu sàárẹ̀ wọ́n ń jẹ̀yà lọ́wọ́ báyìí ntí wọ́n ń jẹ̀yà alẹ́ lórí ntí ò nira téèyàn lè mójútó ni ó ní àkọ́kọ́ tá òun tó bá tọ̀ tán kì í dúró dáadáa kó fi mára kú nínú tọ̀ ẹlẹ́ẹ̀kejì rìbá ká máa sọ̀rọ̀ ẹni backbiting ká máa sọ̀rọ̀ màlàkejì láì dá lẹ́yìn rẹ̀ ntọ́ ń sọ lẹ́jọ́ òdodo ṣùgbọ́n tó o bá sọ níṣẹ́jú rẹ̀ tó gbọ́ kò ní láìkí ẹ̀ gíban tí ì bá ṣòdodo bùtánù that's slander ìyàwó Aisha radiyallahu anha táwọn àwọn ìyàwó wọ́n fẹ́ júwe èkejì rẹ̀ Sofia abẹ́ẹ̀rí bó ṣe bó ṣe kúrú wọ́n fẹ́ fi júwe kíkúrú rẹ̀ yìí pé kò ga tó òjíṣẹ́ náà sáà sáà ní gbólóhùn tó wíwùn tí wọ́n bá dà sínú òkun yóò pòlù tó òkun níbi tó burú jáde kí ni ìyá wa tún dáhùn ìyá wa ní ṣébi tó wà lára rẹ̀ ni mò ń fi júwe òjíṣẹ́ lára sára ni bẹ́ẹ̀ ni tí ò bá sí ń bẹ̀ tí tó ń sọ tí ì bá sọ bó ṣe rí nu eyín ìfà lórí jẹ́ bìkọ́ tó o bá sọ ń tó sọ níwájú rẹ̀ ṣóun ló dára rẹ̀ ló fi jẹ́ pé mùsùlùmí jígi ọmọ ìyá rẹ̀ ní ọ̀jẹ̀ kí ló fi tá a fi sọ pé jígi tó o bá lọ síwájú jígírìsì ìyẹn mírọ̀ tó fi bó o ṣe rí hàn ọ́ sétọ́mọ̀ ẹ̀yà rẹ̀ ní ìbá wa tó bá lọ síwájú rẹ̀ ṣé yóò sọ pé lágbájá ti wá síbí lẹ́yìn rẹ̀ kó o tó débí o bó ṣe rí ni ṣé mírọ̀ sọ bẹ́ẹ̀ là bí wọ́n ṣe rí hùn ni ó ṣe fún ọ bọ́ ọ bá dẹ̀ ti kú òun bẹ̀ tán bẹ́ẹ̀ lómi ìná bá ṣe rí iná ni ó ṣe fún òfìjẹ́ pé mùsùlùmí ìmáà ṣé gbìyànjú ni láti tún ọmọlàkejì rẹ̀ ṣe tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ lára ẹni tí ọba adẹ́dà bá fàdánwò má lè kọ̀ǹtrólù ẹnu kàn. ètò kéré jù nínú àdánwò tọ́lọ́run ọba máa ń fi ń kàn ó ní wípé ọlọ́run ó jẹ́ kí ẹ̀mí rẹ̀ ọmọ kọ́lẹ̀ lórí àti ṣe dáadáa sọ pé tó o bá rí i pé àti dìde lóru kí tahajud ó ní ọ lára àti gbé kúránì kà ọ̀rọ̀ ẹ lọ́rùn àti ṣe ibadat ó ní ọ lára máa ṣọ́ gbólóhùn ẹnu rẹ máa kọ́ńtrólù rẹ kọ́ wa máa jẹ́ kí istikfar ó pọ̀ ń gan-an àti tasbihat tahmidat ta'lilat takbirat máa ṣe kó fi jẹ́ pé kí ni kó fi rọrùn. tí gbogbo eléyìí ò bá wọ̀kọ̀ téèyàn fi jáde láyé tí ò rí àfọ̀mọ́tó. ìrun tá a máa ń kí sókù lára láti fi ṣìpẹ̀ fún ni tó fi jẹ́ pé báwọn èèyàn bá ṣe pọ̀ níbi ìrun tí wọ́n kí sí la tó bẹ́ẹ̀ ni yóò ṣe kó ìfà tó. tí ìrìn wọn bá yanjú tí ìrìn wọn bá fọmọ́tọ́ àdúrà táwọn ẹni rẹ máa ń ṣe lẹ́yìn rẹ̀ á ọlọ́run bá ń foríjì lágbájá tàbí ọmọ tó ní tàbáwọn èèyàn tí wọ́n ní tí wọ́n jẹ́ ní ire tọ́ra àwọn ọmọ rẹ̀ ara ṣe ọwọ́ rẹ̀ náà ló fi jẹ́ pé ntí ọmọ lè ṣe tí ó fi ran òbí rẹ̀ tó jáde láyé lọ́wọ́ jù. òní kó jẹ́ ni retí ń ṣẹ̀sìn dáadáa ọba adẹ́dà ọmọ wo tiẹ̀ mọ́ fún àwọn òbí yẹn torí pé ara ṣé ò lọ́mọ. òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlá fi sọ yìí pé ẹrú ó de ipò ọba nínú sàárè yóò àmọ́ wípé ńbo mo ti kó léyìí ni ní ọmọ rẹ tó fi sẹ́yìn ẹni ni ó ń ṣe istikfar fún gbogbo imaamu ahmed bin hanbal rọdíàlá rahimahullah rahmatan wasi'a ọmọ rẹ̀ ní fún àìmọye ọdún tí bàbá òun bá lọ sí sùjádà báyìí àdúrà tí kọ́kọ́ mọ́ ṣe ni wọ́ bá dẹ́dà báńkẹ́ báńkẹ́ ìmáàmù ṣáfìí ló ń wá bẹ́ẹ̀ lọ bàbá òun ṣáfìí ṣáfìí ṣáfìí oníbẹ̀ẹ́ni ìgbà táwọn èèyàn wà nínú òkùnkùn ojú dúdú tí wọ́n gbọ́rọ̀ yìí ṣáfìí tàn mọ́lẹ̀ súnà òjíṣẹ́ láti láàárọ̀ sọ́la torí àwàǹtí ọba adẹ́dàá máa ń fi ń kẹ́yàn téèyàn bá lọ tán òní wípé tó o ti mọ súnà kan kí ni àkọ́kọ́ ń tó gbọ́dọ̀ ṣe mú lò tó o bá ti mú lò má pèpè sí díẹ̀ má pèpè sí díẹ̀ bí n bá ti ń tàn ká ìwọ náà máa kóre ní ọmọ jẹ sábàbí oríire fún ọ nínú sàárè torí àlùbáríkà àmà òní mímúlò rẹ̀ lẹ́sìn ilmi kasrati riwaya mo lè ka léyìí mo ka léyìí mo lè mélé wa mo lè wa èyí wọ́n ṣe mà innamal ilm níta ń pè ní mà níta múlò alakhashia níta páyà ọlọ́run ọba lò ó ní mà. النور الذي يقذفه الله في قلب العبد tẹ́lẹ̀ yóò bá wá tún tí ò clear tí ò fọ ẹrú mọ́tò ìyanu sare, ìyanu sare, to ìyanu sare wa làṣẹ kò sí sáré kọ́ lọ́wọ́ yà wáyà ẹni tó nímọ̀ tí ò múlò ẹni tó ń jẹ rìbá ẹni tó ń ṣe sìnà tí ò túbá kó nu rẹ̀ tó fi jáde láyé. pẹ̀lú gbogbo àwọn condition tá a mú àwọn kìí ṣe wípé torí pé kò lè ṣe mọ́ òun náà òun ti túbà rárá ọkàn rẹ̀ sì wà mẹ́ tábà gbára báyìí wà yóò kí aburú mọ́lẹ̀ láti ṣe ewu ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ tó bá ti jí láàárọ̀ tó bá ti ká sùbà tán yóò béèrè lọ́wọ́ àwọn sàbí ta ló lálàá torí gègé ni nínú nùbúwà. No ẹni tó bá lálàá yóò sọ àlá rẹ̀ òjíṣẹ́ lára àṣálàmù ọba rọ báyìí ní tó túmọ̀ sí ni ṣe báyìí ṣe báyìí ó wá di ọjọ́ kan kò sẹ́ni tó lálàá tó lòun lálàá òjíṣẹ́ lára ní èmi náà lálàá aláwọ̀ mọ́lá àlá rẹ̀ wẹ̀ sẹ́mi pé wáyù ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálàm revelation ìrẹ̀wé ṣe wà ní sahih Bukhari ó ní bí mo ṣe ní kí n bí mo ṣe sùn báyìí mo rí arákùnrin kan ó ní kí n ká lọ ibi tó ń ti mú mi lọ a rí odò ẹ̀jẹ̀ wọ́n wá mú ẹrú ọlọ́run ọba kan wọ́n ń torí rẹ̀ bọnú odò ẹ̀jẹ̀ yẹn ó ń pa lórí bó ṣe ń pa lórí tó ń ṣèṣúkẹ̀ wọ́n tún tìbọ̀ wọ́n tìbọ̀ kò gbádùn wọ́n ń béèrè lọ́wọ́ tá a lélẹ́yìn wọ́n ní ká òǹtún ara ẹnìkan obìnrin ni iná ń wì lábẹ́ nǹkan wá ń jáde látara rẹ̀ ọkùnrin kan wá wà nísàlẹ̀ tí ń fẹnu gbé ń fẹnu gbé ẹ̀gbin tó ń jáde lábẹ́ rẹ̀ a èwo lélẹ̀ wọ́n ní já lọ ọ̀tún wá débi kan apò òkúta ni wọ́n fi ń fọ arákùnrin yẹn lórí tí wọ́n bá ti fi fọ́ lórí oríire ó kùn sí méjì wọ́n tún lẹ̀ pọ̀ mọ́ra wọn wọ́n tún fọ́ mọ́ yóò tún pín sí méjì wọ́n tún lẹ̀ mọ́ ah, tá a lé léyìí ó ní yà lọ. àwọn wá débi kan àwọn ará àwọn ọmọ kéékèèké àgbàlagbà kan wá wà láàrin wọn bí ẹni tí ń kọ́ wọn ń kéwú tá a lé léyìí àwọn wo lé léyìí jà lọ bó ṣe ń títí títí nù ó ṣe gbogbo àwọn àlàyé ọwọ́ àrọ̀ ó ní ẹni tó mú un rìn káyọ̀ wá ń ṣàlàyé fún wípé ṣọ́ọ̀rẹ́ ni ẹni àkọ́kọ́ tí à ń torí rẹ̀ bodò ẹ̀jẹ̀ yẹn àwọn tí wọ́n ń jẹ rìbá láyé nù tí wọ́n ò túbá kí wọ́n tó kú. kí ló jíṣẹ́ náà sàrásánà sọ ètò kéré jù nínú ìyá rìbá òun ni bí ẹni tó bá ìyá rẹ̀ sùn ẹ̀ṣẹ̀ ẹni tó bá ìyá rẹ̀ sùn àwọn yẹn dẹ̀ fọ́ kékeré mu aburú ńlá dẹ̀ ìyà tí ó máa jẹ láti gbà wọn bá ti gbé sínú sàárè nù títí dijọ́ gbèǹde tá a lọ rojọ́ níwájú ọba adẹ́dà subhanallah. ẹni tí obìnrin tí wọ́n ń fi náà wì tí ìhòòhò rẹ̀ abẹ́ rẹ̀ wọ́n ń sun ìdọ̀tí tọkùnrin kan wọ́n ń gbé mu ó ní àwọn ẹni sì nánu ìyà tí wọ́n máa jẹnu sàárè nu títí títí gbangba ajọ́ gbẹ̀ǹdà àlìkíyàmà kọ́nà ọ̀ yà wáyà ẹnì kẹta ẹni tí ó ní mà tí ò mú lò. bí wọn ó ṣe máa fi akọ òkúta fọ lórí nù torí rẹ ọ máa pín wọn ó tún máa sọpọ wọn ó tún máa fọ ma bí wọn ó ṣe máa fún wọn ní ìyànú títí tí ó fi dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmọ̀ tá a dùn níwájú ọba dẹ́dà oríṣiríṣiríṣi òun wá béèrè ẹni tó ń wọn ń kéwì ńkọ́ wọn bàbá wa Ibrahim sallallahu ala nabiyina wa alẹ àwọn ọmọ kéékèèké tó rí pẹ̀lú rẹ̀ àwọn ọmọ tí wọn ò bàlágà ni. wọ́n wà nínú ààbò ìkẹ́ lábẹ́ rẹ̀ títí dijọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama kí ló yìí ṣe sọ̀rọ̀ àṣọlá sọ ó ní awladul mushrikin khudamu ala janna èyí tí wọ́n tiẹ̀ jẹ́ ọmọ mushriki nínú wọn gan tọ́jẹ́ yìí pé wọn ò bàlágà but ọmọ kẹfìrí ni wọn àwọn ni wọn jẹ di house boy nínú ọgbà àlìjánà bámbámbámbámbám ẹni tí ò túbá láyé tàbí tó túbá títúbá yẹn ò kárí kò kò yanjú tó láti fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ìsìkfàárẹ̀ ò dẹ̀ tó yóò máa jẹ yóò jẹ yàtàrí. ní ọ̀kan nínú àwọn ọmọ yà ń sọ yìí pé ká má má sọ yìí pé ẹni tí mùsùlùmí má nǹkan kan orí mo ní à ah. sétí ẹtí bẹ́ẹ̀ wájú rẹ̀ ò ọ̀rán bó ṣe bọ́ ni kí wọ́n máa dùn náà kìí ṣe pé ọ̀tún á máa tanu ẹlòmíì bí ọ̀rọ̀ ya wa Aisha ni nígbà tó ìyàwó Aisha ni àwọn ma wo òhò ara wa òjíṣẹ́ lásán àṣìlá ní tolúkálukú tó rán débi pé kò ní rí òhò ẹnìkejì tí ń bẹ torí hálàyé lójọ́ náà ó tó gbogbo olúkálukú ó tó ràn lẹ́rù. yìí ò bá pa tó ní tọ́ba díjọ́ sun oòrùn wá bíi mẹ́ẹ̀lì kan tàbí méjì látàrí ẹ̀dá ẹ̀dá wa máa sun omi eléyìí ní déédé ẹsẹ̀ olúkálukú látara eléyìí àfọ̀mọ́wà fáwọn kan ibi tí ọmọ ni tẹ́lẹ̀ ní ó kàn tún kọjá eléyìí látara pé kí ni kò mú. òṣìṣẹ́ náà sọ̀rọ̀ àtọ́lá ń sọ pé wàhálà àjọ náà bí oòrùn ó ṣe mú gangan gan àwọn kan wà tọ́ba adẹ́dà tí ó sì bò jìbò lórí ọkà wọn olórí tó dúró déédéé tí èsè yẹn burúkú tó ní adlu justice tó wà fẹ́ẹ̀. ọmọdé tá a rè lórí ẹ̀sìn ẹ̀sìn ni wọ́n fi rè dàgbà jẹ́ pé a máa rí ọmọ wa láti kékeré àti kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn yọ ọmọ eléyìí tọ́ eléyìí ọ̀tọ̀ ó ṣe ká ṣe ni ká má rò pé nǹkan kan láàní lè bá wọn sọ rárá á rìdíùsì ẹni sí lẹ́wù tí wọ́n fi gbọ́ yé pẹ̀lú òdòdó tí èsè bá ń purọ́ pẹ̀lú ẹ̀ wọ́n fi mọ sísítẹ́ẹ̀mù wa ọ̀nà wa ní bó ṣe rí nìyí. ọ̀dá wà o àwọn màláìka ń bẹ lọ́tún rẹ̀ wọ́n ń bẹ lọ́sùn lọ́sì wọ́n ń bẹ wájú rẹ̀ tó o bá ti ṣègbéraga tó o ṣe gàrò àwọn màláìka wọ́n fa orí ẹ̀ wálẹ̀ ẹnìkan ṣègbéraga kọ́tàn rí ẹnìkan jọra rẹ̀ lójú kọ́mọ́rì fìrí rẹ̀ ló fi jẹ́ pé mùsùlùmí àtinú àtòdé yóò máa gbìyànjú ni kó fi ṣe kíni kó tún un ṣe kí ọba adẹ́dà torí kọ̀rọ̀ torí gbangba kó má fi àwọn nǹkan tó pamọ́ tí ẹ̀dá yòókù ọmọ kó má fi ṣèbálẹ́jọ́ burúkú fóun kóun tó lọ. lóbi ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọlá àṣàlám oní sàlàfún muhalikat sàlàfún mujiyat sàlàfún kafarat wa sàlàfún darajat nǹkan márùn nǹkan mẹ́ta oni máa fa parun fẹ́dà oni ṣùgbọ́n ìṣàwọn kéèyàn dẹ̀ ní ọ̀kánjúà ọ̀kánjúà kọ́dẹ̀ ni kò fẹ́ ná síta wàhálà mọ̀tẹ́bẹ̀ ìtẹ̀lẹ́fẹ́nu wọ ìjábọ̀ mọ́rin ìdí kéèyàn ni aburú. gbogbo àwọn àrùn yìí kò sí ẹ̀sìn téèyàn lè ṣe tí ò bá gbé jùlẹ̀ nínú kò ní rọ́nà lọ́jọ́ gbẹ̀ǹdà àlùkìá. wọ́n ní mẹ́ta sí wẹ̀ ìmọ̀ fún yàn lákòyọ wọ́n ní alakasdu indal faqr ńgbà tó lọ́rọ̀ ọ̀nà ni wọ́n tún wọ́n sí. ìgbà tí ò ní náà ó ṣe jẹ́jẹ́ kọ́ á di ah rárá tó bá wà kó ṣe tí ò bá sí kó rọra manage náà kó mú sùúrù kí ni kí ló sọ fún wa pé lára wò sí Luqman fọmọ rẹ̀ wọ́n ní wasbir ala ma asabak ntọ́ba ṣẹlẹ̀ sí ọ mùsùlùmí lé lórí inna dhalik min azmi al-umur níbẹ̀ nínú ntá àmọ́ pé eh, èèyàn rí èèyàn tó mọ ti ń ṣe lélẹ̀ ẹni rí ìṣesí àwọn ẹni rí ni àwọn tí wọ́n dúró déédéé. والعدل، عند inda ridha wal ghadab kéèyàn ṣe déédéé inú rẹ̀ dùn ní òtàbó banújẹ́ kọ́ mọ́ kọjá àlà ọyọ́nu sí nǹkan mọ́ kọjá àlà òǹtún ní mọ́ kọjá àlà òbínú ní mọ́ kọjá àlà ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì. ọ pàtàkì fún mùsùlùmí. mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ gbogbo ilé kó lè bàa tán re torí gbogbo ẹ̀ àṣepamọ́ ni kìí ṣàṣegbé gbogbo ẹ̀ lọ́ba adẹ́dà lọ́lọ́run bá fi sọ pé wa man ya'mal mithqala dharratin khayran yara bọ́ ọ bá ṣe sẹ́ẹ̀rẹ̀ bó ṣe lè wù kó kéré tó ìbá kéré bí ọmọ náà gún orí àkàǹtì ẹ̀bẹ̀ bó bá jẹ́ ti bí náà ní bẹ́ẹ̀ ni débi pé ọba adé dání ẹ̀dá ọmọ abéèrè mọ́ hazel kita la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha irú ìwé irú àkàǹtì wò lélẹ́yìí gbogbo ẹ bó ṣe lò kékeré tó àti bó ṣe gbogbo ẹ ló tún hàn bí ló fi jẹ pé àwọn ẹni ire tí wọ́n ṣáájú wọ́n mọ ṣọ́ gbogbo ẹ wa khashiyata Allah fi sirri wal alaniya ìpáyọ̀ ọlọ́run ọba ní kọ̀rọ̀ àti gbangba kí ló yìí ṣe ń lásán àṣàlám sọ ọlá àwọn kan wà níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà wọn kó iṣẹ́ rẹ̀ wá bí òkè tìhámà òkè ń sáìdì Yemen lọ́wà àwọn òkè àpáta ńláńlá ni òjíṣẹ́ ńlá ni bẹ̀ẹ́dọ́ iṣẹ́ rẹ̀ wọn pọ̀ gan-an yóò funfun ní gínigín but ọba adẹ́dà yóò dálù wọn láyà kò ní wúlò fún wọn àwọn sàbí wọn ń yà wọn lẹ́nu Ah, àwọn èèyàn bí yín ni wọn wọn ò forún sùn wọn ń gbìyànjú ṣùgbọ́n tí wọ́n bá wà ní kọ̀kọ̀ wọ́n máa ń fa ọba ọlọ́run ọba aya ni wọn ò páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàn fi sọ yìí pé nínú tí máa ń fa àkóyọ fún yàn khashiyatullah fi sirri wal alaniya. wasalaasu kafarat àwọn tí ma ń fọ ẹ̀ṣẹ̀ yẹn fún yàn isbaghul wudu ala al-makari ìmọ̀ ṣàlùwàlá pé dáadáa gbogbo bí condition bá ti wà tó ìmọ̀ wà nínú àlùwàlá ní gbogbo ìgbà ìmọ̀ mú àfọ̀mọ́ wá fún yàn tọ́lọ́jọ́ bá dé gan yín máa mú màláìka kú tìjú fẹ̀ntọ́ wà nù alò ẹ sílé pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n ń kọ nǹkan fún gan wọ́n máa tẹ̀ ẹ́ pé ah, ilé ẹni ọ̀wọ̀ lélẹ̀ òjíṣẹ́ náà sọ fúnra sọ lan yuhafiz ala alwudu illa mu'mina ẹnìkan yìí máa dún ní máa kọ́ wà nù àlùwàlà kọ́ máa ṣọ́ àlùwàlà rẹ̀ àfolùgbàgbọ́ òdodo àwọn sẹ́lẹ̀ àárín tálùwàlà àwọn bá ti jábáyọ̀ wọ́n fèrè gé ni lọ síbi tí wọ́n ti tún àlọ́ aláṣẹ wá pé àwọn ń bẹ̀rù ní pé káwọn tó tún mí ìsẹ̀yìn kúrò lọ́jọ́ mọ́dì. wà ìtọ́ àmọ́ ìtọ́ àmọ́ ìmọ̀ fídì àwọn èèyàn. àtẹwò wọ́n sọ láti bi léèlì wọn náà sùn nìyà ìmọ̀ fòru. má fòrú ṣeré kí ẹ máa kírun lóru bó ṣe lè wù kékeré tó ọ̀kan náà àwọn ìyàwó Hafsa rọdíàlá àná òjíṣẹ́ ń bínú fi mú bínú ọ̀rọ̀ yẹn ya wọ́n pinlẹ̀ mi dẹ̀ ó lóun kọ̀ rọdíàlá àná bó ṣe ń kọ̀ tán ni màláíkà sọ̀kalẹ̀ ó ní dá padà kí ni reason ó ní ìyà sọ̀wáàmà ìyà kọ̀wáàmà ìmọ̀ gbààwẹ̀ gan ó dẹ̀ máa ń dìde lóru látara bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ ní nínú ọgbà àlìjẹ́nà lójúṣẹ́ náà sàásálà máa ń fi sọ àwẹ̀ gbígbà ọ̀dọ́wọ́ rẹ̀ fàyínàwùlà mísìlùlà kò sí nǹkan tó rí bí àwẹ̀ nínú tí máa tètè múyàn súnmọ́ lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba dẹ̀ fi máa tètè gbàdúrà èèyàn tí máa jẹ́ kéèyàn rí àánú rẹ̀ láyé ń bí àti gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alkiam imaamu ahmed imaamu sunna rahimahullah rahmatawasa fún bí ọdún méjì kó tó jáde láyé inú àwẹ̀ ni máa wà wọ́n ní yóò dé lẹ́vù báyìí yóò ṣubú yóò dákú wọn ò bomi wọn yóò máa kọ̀ntínú. ari wọn báwọn nínú àwọn sọlá tàbí abdullahi bin umar rudal anu ọgọrọ gba inú àwẹ̀ lọ wa ní bó ṣe ká gbà. min arrafas kóraró ìkónuró ìkóṣeró kó nínú bàjẹ́ àti ntọ́lọ́wọ́n bọ̀ fẹ́ kìí ṣe wípé ìkórunró kúrò níbi oúnjẹ jíjẹ tàbí mímu nìkan rárá minalẹ́gùn wọ̀rọ̀fọ̀. mùsùlùmí mójútó lè. pẹ̀lú eléyìí Allah subhanahu wa ta'ala ó fi fún wa ní ti a fi là níwájú rẹ̀ gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà bọ̀dá ara àwọn èèyàn pẹ̀lú gbogbo eléyìí ó sì kú ń bẹ̀ kí ni consequence yọ wọ̀ ná yà wá iná ó jó kí ni ọwọ́ àkóyọ ìpè àwọn ànábì ìpè òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá àti ìpè àwọn tọ́lọ́wọ́n bá fún nípẹ̀ torí tawhid ò ní gbé ìmánu nínú ọba adẹ́dẹ́ ò ní gbé ẹni tẹ́lẹ̀ yìí ò kóyọ afọ ọba àwọn ẹlòmíràn wọ̀ ná kí wọ́n tó wà àlùjẹ́ náà kọ́lọ́mù ti tó abẹ́. àfa wa tẹ̀síwájú ọ̀ràn yẹn ni fún gbogbo ẹni tó bá ti bàlágà. hifsul lisani ìṣọ́ ẹnu rẹ̀ kò fi mọ níbẹ̀ o omi minal fahsha fahshu ó ní ìkọjá àlà ìmọ̀ níbi ọ̀rọ̀ sísọ àti níbi ìṣesí kí ló di kejì rẹ̀ rifku ìṣe dáadáa haya ìtìjú òdìkejì fáṣù òun ni haya kíyàn ní tìjú àwọn ọ̀rọ̀ tó yẹ kó là mọ́lẹ̀ gan ó ń dà á pè torí ìtìjú abẹ́ olóko tó jẹ́ kò ní sọ yí pé kò ní la ọkùnrin tàbá abẹ́ obìnrin yóò sọ pé abẹ́ nínú ẹ̀kọ́ Islam nínú tí mùsùlùmí gbọ́dọ̀ kónúró lé lórí ni tọ́lẹ́sìn ìwọ ẹ̀sìn tí kàn máa yanu gbàràgbàrà sọ̀rọ̀ lá pẹ̀lú tìjú ni. lójíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá fi sọ pé ìtìjú àti ìmánu ó ní kórìínà jẹ̀míà wọ́n so pọ̀ ni tọkàn bá ti kó èkejì náà kó téèyàn bá ti mú tìjú kó nínú ọ̀rọ̀ rẹ̀ ìmánu náà lọ. bọ́ọ̀ bá ń ti yanu gbàgàgbàgà yóò máa affect ẹ̀mí rẹ̀ yóò dẹ̀ máa affect ṣe sí látara bẹ́ẹ̀. o ò ní màgbà tó jẹ́ pé tí yẹ kó o ṣe kò ní ní ọ lára yóò máa rọ̀ ọ́ lọ́rùn láti ṣe àdánwò ẹnu máa ṣọ ẹnu. bàbá adéda fi ń kìlọ̀ ló fi kó sínú gbólóhùn inna dájúdájú ọba adéda. wọ́n ń pàṣẹ adlu adlu ni pé kéèyàn gbé nǹkan sí ipò rẹ̀ bó ṣe yẹ nínú ọ̀rọ̀ nínú ìṣesí nínú ròrì adlu àkọ́kọ́ oní tawhid mọ́ bá ọlọ́run ọba awórogún wọ̀lẹ̀ kùtìtà àwòṣìṣẹ́ kódà bí wọ́n bá ń gé ọ wẹ́lẹ́wẹ́lẹ́ tàbí wọ́n dáná sun ẹ́ ẹ̀ẹ́ dótọ́ bá dẹ́dà torí ikú náà ni ose oku òsè òkú ó dò déédéé. wal ihsan ìṣe dáadáa ìṣe dáadáa nínú gbogbo nǹkan kódà bọ́ǹbà ń bínú bí pẹ̀lú ìwọ̀ntúnwọ̀nsì tó bá rí i pé agbára rẹ ò ní ká yẹra tí ọba ti fọ ní imọ́ nìjẹ́ wọ́n ìta ìzìl kúrúbà àwọn alábàágbé àwọn tí wọ́n bí abínimọ́ abínibí àìsá fún wọn àá fún wọn ní ẹ̀tọ́ wọn níwọ̀ntúnwọ̀nsì ebi kó jíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá ń sọ pé afdadu sadaqa asadaqa ila di rahini sàrà tó ni sàrà tí o ṣe fún mọ̀lẹ́bí tó mọ̀ pé eléyìí kórìíra rẹ̀ láti fi fàmára àlàtí fi ṣe kínni láti fi sokun ẹbí. eléyìí pàtàkì fi mùsùlùmí ní gbogbo ìgbà ọwọ́rọ̀ mójútó. ọba dẹ́dá ni wọ́yẹ́ ní àhánil fàṣà. ìmọ̀ àṣeṣe sí àbí ìsọ̀rọ̀ sí àìnítìjú obscenity kéèyàn má ní modesty tàbí moderation nínú nǹkan ọba adẹ́dá kọ̀ ìkọjá àlà sọmọlà gbogbo àwọn munkarat ọba adẹ́dà kọ̀ nínú ètò burú jù nù wọn ọba adẹ́dà ò tiẹ̀ fẹ́ kí a ṣe ó ní sísúnmọ́ rẹ̀ gan ìwọ ni ó ní zina òjíṣẹ́ náà fàásùlà ní ọlọ́run kọ́ mọ́ gbogbo ẹ̀dá èyí ò ní ṣe àmórí gbọ́ǹbẹ̀ wà fún kó fojú rí ọgbọ́dọ̀ gbójú kó lẹ́sẹ̀kẹsẹ̀. torí ojú ni kọ́kọ́rọ́ ọnú tó o bá ojú rẹ ni bó ṣe yẹ kó rẹ bó o ló ṣe rẹ god alibasọ ló ń pejú rẹ rẹ ńlẹ̀ tó o bá rẹ ńlẹ̀ òun sí òun sí ìdérí àwọn ẹ̀mí ni tí ọkàn lọ́wọ́ à tó bá fi di wípé kò lápá lára rẹ mọ́ tọ́ asúnmọ́nàlá ọ̀nà mọ̀ iná líla wọn ilé rọ̀jù ẹ̀mí rẹ ti di pàtà ó ti bàjẹ́ ó ti dà ìlú tó ti wà polluted débi wípé pẹtrólù rẹ bá a bá sáná sí kò gbiná mọ́ torí wípé omi ti pọ̀ ju epo gan lọ́nu. mùsùlùmí ọ̀sọ̀rọ̀ àfún gbogbo eléyìí yóò kóra ró torí kíni torí kálíbà tán re torí pé gbogbo ẹ̀ lọ́ba adẹ́dẹ́ ó bi wá léèrè. kò sáàmù bọ́rí ń bẹ̀ lòjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣàlám sọ yìí pé ẹ bá ń garanti nǹkan mẹ́fà tẹ́ ẹ bá ti garanti nǹkan mẹ́fà o èmi náà bá yín garanti àlìjẹ́nà ẹ̀dùnmínú lè ṣètà àdùnmínú lẹ́kọ̀ọ́ lè jẹ́nà. kí ni àkọ́kọ́ ó ní tẹ́ ẹ̀ bá ń sọ̀rọ̀ ẹ̀sùn òdodo òdodo ẹ̀sùn òdodo àkọ́kọ́ tó sọnù torí wípé ó sọ nínú ọ̀rọ̀ mi aleikum bisidik ìṣòdodo ọdọwọ yín torí ìṣòdodo yahdi ila albir ihe maa tọyi alọsọ na ise dadaa wọlbiru yadda ile ljenda ihe dadaa siwẹ ihe maa tọyi alọsọ na ljenda tíya bá ti n so dodo yodo lo dodo yọọ dẹ maa wa udodo lati so tititi ti o fi jẹ yi pe a pejuwe ni nta-mama. ma kí ló jíṣẹ́ lásán àṣàlám tó sọ ó ní idha wa'adtum fa'addu wa'afu idha wa'adtum tí ẹ bá ń ṣe àlìkáwà ní ẹ pé ẹ má àlìkáwà ní sọ yìí tí mo fẹ́ sìn ẹ tí ò bá fi lè ṣeéṣe àlùwọ̀fà abiláàd ìmọ̀ múmọ́ àlùkáwà níṣẹ́ ọ̀ràn yẹn ni fún mùsùlùmí àpèjúwe mùsùlùmí ni tí yẹn gbọ́dọ̀ tí yẹn gbọ́dọ̀ pé kì í ṣe yẹn nìkan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní tí wọ́n bá gbé àmánà fún yín wàá dùn ìdàtúmíntùm tá a bá fún yín ní àmánà ẹ mọ́jàmbá àmánà ọ̀ràn yẹn ni fún mùsùlùmí kì í ṣe yẹn kan wahfazu furujakum ẹ̀ṣọ́ abẹ́ yín ìṣọ́ abẹ́ fún mùsùlùmí ọ̀ràn yẹn ni. Allah subhanahu wa ta'ala ni walladhina hum li furujihim hafizun nínú tó ṣe àlìkáwà ní pé wọ́n wò rí àlìjánná nídẹ̀ra tó jẹ́ ti firdaus ó ní àwọn tó jẹ́ pé wọ́n ṣọ́ abẹ́ wọn. imaamu malik rahimahullah tawasi alofi sọ pé masturbation haramu wọ́n ní kínídì ó ní kí lọ́ba adẹ́dà sọ ó ní furuji ni yóò hafizun illa ala azwajihim aw ma malakati aymanuhum faman ibtagha wara dhalik fa ulaika umul aadu àwọn tí wọ́n ń ṣọ́ abẹ́ wọn àyàfi pẹ̀lú ìyàwó wọn tàbí ẹrú wọn ẹnikẹ́ni tó bá ti kọjá àlà eléyìí tó ti ó ti kọjá àlà ẹ̀rí tí Imam Malik mọ́ wọn rahimahullah rahmatullah torí pé àìwú pọ̀ ní tó so mọ́ masturbation both medically and spiritually tó jẹ́ pé ó fi yẹ kí mùsùlùmí ó kóra ró fún un tí ó bá níyàwó kó fi mọ ní tí òjíṣẹ́ lásán àṣàlám recommend kí ni àwẹ̀ kọ́dẹ̀ mọ́ sí bẹ́ẹ̀ kọba adẹ́dẹ́ kó dẹ̀ ti ṣe ní rọrùn fóun láti láti fẹ́ yàwó. òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ó tún tẹ̀síwájú láti fún wa ní ìrò lórí rẹ̀ ó ní wọ́gọ́dọ̀ absorakun ẹrẹ́jú yín lẹ̀ ọfà ṣetán ó ní àìrẹ́jú ńlẹ̀. tọ́ba ti tá mẹ́dà ntòun lé ọwọ́ rẹ ò ní tẹ́ bọ́rọ̀ ìdààmú rẹ ọdẹ wà pẹ̀lú rẹ bí ń ṣe ń da ẹ̀mí rẹ rú bẹ́ẹ̀ náà ni ó dẹ̀ máa affect ara rẹ ló fi jẹ́ pé ìkónuró ìkójúró ń pàtàkì ní fún mùsùlùmí ìṣọ́ ẹnu ìṣọ́ ojú. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrùn sọ̀rọ̀ wọn sọ pé wàkófù àìrí ẹ̀ṣọ́ àwọn ọwọ́ yín ntẹ́fọ̀ ọ̀fà lórí gbogbo nǹkan tẹ́ ń bá ń ṣe kófù Abu Hurairah radiyallahu anhu ó ní ẹrú ọlọ́run ọba kan kọjá lọ. ó rí nǹkan tí ó pa àwọn èèyàn lára lójú ọ̀nà ó dẹ̀ dúró ó bẹ̀rẹ̀ sí sà lọ́kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kíní yóò pa àwọn èèyàn lára òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làmì ní tó ṣeun ọba adẹ́dẹ́ ó mú wà lìjánná rẹ̀ ìnira fún ọmọlàkejì má jẹ́ kó má fi ojú kékeré wò bó ṣe lè wù kó kéré tó. mele mele mele afa wa tẹ̀síwájú ọ̀ràn yẹn ni fún gbogbo ẹni tó bá ti bàgàlagà amru bil ma'ruf ìmá pàṣẹ dáadáa wa nahyu anil munkar ìkọ̀bàjẹ́ ntọ́ ọba ti ní ìmọ̀ lórí rẹ̀ táwọn èèyàn bá ti ń ṣe tọ́ta kò ọ̀ràn àyàn ni fún wọn kó pe àkíyèsí wọn sí pé hmm, nǹkan báyìí ó kú kàtó eléyìí ò ní fẹ́ nǹkan báyìí ó kú kàtó. máa pe àkíyèsí àwọn èèyàn sí. Si, àsìkò kí wọ́n má fi fi tàfàlà ó ṣòwò láwanú rẹ̀ Rajab. ọjọ́ kìlú láwa ni. na àwọn kan wọ́n ní eleven ni but èyí tó fẹ́ tí sultan sọ òní òní ni ẹ̀kẹwàá tó ń túmọ̀ sí pé kí ni. Ramadan ò tó sùn méjì mọ́ kìí ṣe gba Ramadan bá dé láwa máa múra àwẹ̀. la máa fi sọ pé ẹni tí ò fi Rajabu gbìn nǹkan kó fi Shaban bomi lù àti rí. èrè Ramadan kò ní rọrùn fún ọ̀kan nínú àwọn oṣù ọ̀wọ̀ ó ní Rajab ká ká sọ pé a wọ́n ṣe máa ń sọ pé àwẹ̀ arúgbó kì í ṣe súnà òjíṣẹ́ lásìlá àlọ́sọ́là ká gbà ń bẹ̀ kì í ṣe tó akọ̀ torí ọ̀rọ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma tó wà nínú Muslim. wọ́n lọ bá a gbọ́ pé òun ta ko wípé ká gbààwẹ̀ nínú Rajab onírara bó lẹ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ó yẹ kẹ́yìn náà sọ pé mi sọ bẹ́ẹ̀ torí sẹ́ mọ̀ pé gbogbo ọjọ́ ayé lèmi fi ń gbààwẹ̀. agbanu rẹ̀ níwọ̀nba tí òfin ní kó ìnira bá wa fún the main the main tá n but èyí tá a gbà nù rẹ̀ jù ó ní ṣàbàn téèyàn ò bá fi díẹ̀díẹ̀ kọra nínú Rajab àti gba ṣàbàn gan òní rọ̀lọ́hùn torí àwẹ̀ sẹ́ńtì dé máyẹn lójijì tí yẹn dẹ̀ mú lójijì tí ìrọ̀rùn máa ń wá pẹ̀lú ẹ̀ kì í ṣàwẹ̀ nìkan muraja'atul Qur'an ọ̀pọ̀lọpọ̀ istighfar. ìsáré sí bí a ṣe ṣe dáadáa nínú oṣù tí ń bọ̀ àti ìbẹ́ ọba ní pípọ̀ pé kọ́ba adẹ́dà kó fi á ṣe oríire líle dìde lóru rẹ̀ àti gbígbà pẹ̀lú ímánì àti ìjẹ̀rán ẹ̀sán látọ̀dọ̀ ọba adẹ́dà gbogbo ama máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfar ọba adéèdájẹ́ ó bá wa láyé yáàrí lò láti fi ṣàlékún láti fi rí súnmọ́ ṣe alọ́kan nínú àwọn tó gbà wá lẹ̀ tó tú á lẹ̀ nínú gbogbo aburú ìyá rẹ̀ látara rẹ̀ mùsùlùmí ọmọ ṣe lè. ìdírẹ́mu ní amúre. pẹ̀lú Quran pípọ̀ ọ̀pọ̀lọpọ̀ istikfar nawafil èèyàn ò máa mú un ní lati láti sin in lọ kó fi jẹ́ pé yóò rọrùn nígbà yùn torí kìí ṣe ní téèyàn kan Ima ẹja lójijì. ìmọ̀ pàṣẹ dáadáa ìmọ̀ kọ̀bàjẹ́ yóò bẹ̀rẹ̀ látara orí ara yìí àtàwọn ará nulẹ̀. pẹ̀lú tọ́wọ́bà mọ́ọ́sìm ìyẹn ni pé àsìkò dáadáa ìtẹ̀yàn fi kojú rẹ̀ òní tọ́wọ́bà istikfar dua ìgbẹ́rẹ́ ni níyànjú ìmọ̀ wà lágbègbè àwọn tó jẹ́ pé ìrírí wọn yóò máa tì ọ́ sí rìn ìmọ̀ yẹra fún àwọn tó yẹ pé ìwọ náà mọ̀ pé tó bá wà láàrin wọn ọmọ kẹrẹ ni níbi iṣẹ́ rẹ eléyìí pàtàkì fún mùsùlùmí ní gbogbo ìgbà kìí ṣe torí nǹkan torí kéèyàn lè bá a tán rí ni kọba adẹ́dà kọjẹ ká tán rí kó gba gbogbo gbìyànjú wa lẹ́sìn lọ́wọ́ wa kọ́mọ́dálù àláyà kó jẹ́ abá níbi tó lórí kí ọba adẹ́dà kó. Ko má da tiwa rú nínú ọ̀rọ̀ ayé wa kọjá kí tiwọ́ dá mbẹ́ àwọn ọmọ wa ọmọ ìyá wa tí wọ́n ń kojú ìnira lórúkún mẹ́rẹ̀ẹ̀rin ayé kí ọba adẹ́dà kó bá dúró tì wọ́n pàápàá jùlọ àwọn ìṣẹ̀lẹ̀ tó tẹ̀ ṣẹlẹ̀ ọba adẹ́dà kó bá gba àwọn tí wọ́n ti jẹ́ pè rẹ̀ kó bá gba àwọn lẹ́rú kó bá rọ àwọn fámìlì wọn lójú àwọn tí wọ́n ní mánàkàmù mánàkàmù ilà ayùmínú bílà al-aziz al-ghaffar àní kankan tá a fi ju pé a fi wọ́n lẹ̀ fọlọ́n torí tá a bá ní ká gbẹ̀sán a kọjá àlà so a fi gbogbo ẹlẹ́fọ̀ bá a dẹ́dà kọ́ bá a dẹ́dà kọ́ dáàbò rẹ̀ bò wá kó bá mójútó àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní ọ̀hún kó dẹ̀ bá foríjì àwọn tí ọba adẹ́dà ti kádàrá pé kí wọ́n jẹ́ nípè kó bá adẹ́dà wá fi ìṣọ́ rẹ̀ ṣọ́ gbogbo mùsùlùmí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àwọn tí wọ́n ń ṣọ́ wa tí wọ́n ń dẹdẹ wa táàmù kìí ṣe tuntun àkọọ́lẹ̀ ọba adẹ́dà kí ló sọ ó ní lẹ́ńtọ̀dà ankal yahud wala nasara hatta tattabi'a millatahum yahud àti nasara wọn ò ní yọ́nú sí yín àyàfi tẹ́ ẹ bá tẹ̀lé ojú ọ̀nà o ọ̀rọ̀ ọba dẹ̀ dà kí ló sọ ó ní wàdú law takfuruna kama kafaru fatakununa sawa gbogbo ti ń bẹ́lẹ̀ mi wọ́n ti ń wù wọ́n kẹ́yìn náà di kèfèrí báwọn ṣe jẹ́ kèfèrí ni kẹ́ lè bá a rí bákan náà ṣé mùsùlùmí ó ń fọwọ́ ara rẹ̀ nínú ìmánu kó lọ́ọ́ di kèfèrí kálá ló fi jẹ́ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ kò sẹ́yìn ọba alẹ́dà àfọwọ́fà lè wà ń bẹ̀ látara àwa náà èyí tó bá jẹ́ àfọwọ́fà àwa ń bẹ̀ kọ́ba alẹ́dà foríjìn wá kọ́ba àfimọ́ bẹ́ẹ̀ kó dáàbò bò wá kó fi ẹ̀sìn rọ̀ wá lọ́rùn gbogbo àwọn ọ̀tẹ́ẹ̀fù kọba adẹ́dà kọba kojú wọn kọ́yàwá yaburú wọn àtàwọn tinúlé àtàwọn títà torí tẹ́ ẹ bá rí reaction àwọn tí wọ́n wà núlé gan sí láwọn tí èṣe mùsùlùmí àyà mọ̀ wípé inú wọn ń dùn wípé ọlọ́run wọn bẹ́ẹ̀ kásẹ̀ tó mọ̀ sọ tàwọn títà wọ́n sọ fọ́ọ̀mù ẹ̀yà wa kan nineteen eighty seven sísìn years wọn ni over thirty years thirty two years magazine tí wọ́n máa ń send sí mi láti Saudi crisis tó ṣẹlẹ̀ ní Bosnia táwọn kèfèrí bẹ̀rẹ̀ sí pa àwọn mùsùlùmí táwọn pé ètò ṣẹlẹ̀ ní New Zealand kékeré ní lẹ́gbẹ̀ẹ́ ti Bosnia kékeré ní pátápátá torí cleansing wọ́n ń pè ní ethnic cleansing àwọn fẹ́ ṣe àfọ̀mọ́ fún lu àwọn èyí ni pé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí àwọn fẹ́ pa wọ́n kó ń bẹ̀ tí wọ́n sọnù wọ́n dẹ̀ ń pa wọ́n lóòótọ́ na magazine yẹn wá bọ́ sí mi lọ́wọ́ nínú àwọn ọmọ kiri ó tọ́jẹ́ wípé true wọn ni magazine yẹn fi wá ah wọ́n ní kí n fún yín magazine mo dẹ̀ Ja ó wá rí gbogbo ìbàjẹ́ táwọn kùfàr ṣe ọba kékeré gbogbo ojú ojú rẹ̀ kò tí tó twenty years of age ó ní àwọn náà ń bọ̀ wá ṣe tàwọn nàìjíríà pẹ̀lú àwọn mùsùlùmí nítòsọ ni àwọn kékeré ọmọbìnrin as late back as over thirty years ago nígbà tí election fẹ́ ṣẹlẹ̀ tẹ́ ẹ bá rí clips àwọn nǹkan míì tí wọ́n ń sọ lórí mùsùlùmí àwọn gba ìlú lọ́wọ́ wọn àwọn pa wọn àwọn ó ṣe kínní káwọn fẹ́ tẹ̀ dépò lágbájá ni ẹ dìbò fún toró wọn lẹ́sìn tiẹ̀ èyí ò ṣe kínní oríṣiríṣi wọn àwọn ọmọdé àmọ́ wípé ah kí ló lè tó yìí sẹ́yìn wákàtí márùn-ún yìí náà àti sẹ́yìn tó fa gbogbo wàhálà ni ètò wà nínú mọ̀lẹ́bí ń sọ yí pé ah, èmi ò rán yàn o tó bá ti délẹ̀ nísìnyí ẹ̀yin ni màá kọ́kọ́ mú balẹ̀ náà màá màá màá. subhanallah but mùsùlùmí ń sùn ìsùn àtọ̀ ara kí ni a fi tají òní wípé responsibility wa sọba adẹ́dà ká mú gbọ́ wàláhì a ní ààbò kankan yàtọ̀ sí pé kásádi ọlọ́run ọba kò dẹ̀ sí ń tá a lè fi sádi ọlọ́run ọba àyàfi ká pa òfin rẹ̀ mọ́ tá a bá ti pa òfin rẹ̀ mọ́ a ti wà lábẹ́ ààbò wa makaru wa makarallahu wallahu khairul makirin tí wọ́n bá ti ń dètè ọba adẹ́dà ète tiẹ̀ ó borí ti gbogbo ète yóò dẹ̀ mọ̀ bí ó ṣe máa sọ ète wọn di owó aláǹtakùn kí ọba adẹ́dà subhanahu wa ta'ala kó fi ìjuwọ́ ju sẹ̀ fún kó fi rọ̀ wá lọ́rùn kó wá gbà lẹ́sìn kó jẹ́ àbàǹbì tó lérè náà kó dáàbò rẹ̀ fò wá ah, gbogbo àwọn tí wọ́n ń pètè pèrò against ti mùsùlùmí kọba adẹ́dà kọba ṣàgálà àwọn bíi ṣáàkìlà ànfọ̀sìn àná náà kọba adẹ́dà ọba paná bídẹ́ àṣetá ní ọba parẹ́ gbogbo àwọn tó yẹ pé látara gíga wọn yóò ṣe sábàbí tí ẹ̀sìn ó fi lọ síwájú kọba adẹ́dà kó fún wọn lágbèdà kó ṣe alọ́kànnù wọn gbogbo àwọn tó yẹ pé látara àdépò wọn yóò jẹ́ ìrẹ̀lẹ̀ fún ẹ̀sìn kọba adẹ́dà kọba rẹ̀ wọ́n lẹ̀ kọ́mọ́ torí pílẹ̀ ayé wọ́n dà kọ́mọ́ bọ̀rùn wa jẹ́ kọ́mọ́ torí pọ́rùn wọ́n dà kọ́mọ́ balẹ̀ ayé wa jẹ́ dáadáa ta ayé àti kọba adẹ́dà ṣe méjèèjì fún wa gbogbo báyìí bá ṣe dojúrú tó kọ́ lọ́mọ jẹ́ kí tiwa dojúrú ń kó jẹ́ kí tiwa dáa ń bẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد كتبي وانت كتبي وانت وهو افسر منك ها كنت ترى وانت جزاكم الله خيرا أحسن الله إليكم مبارك الله فيكم أباتي أباني بيري أجاكي أنا أما وان نمبر تو تري فور فايف سكس Nine. Seven. Eight. Okay. Nine. <laughs> okay. Ten. Fifteen. Eleven. Ten. Ten. Ten ni ẹ jẹ́ àfihàn bẹ̀rẹ̀ lọ. ọwọ́ àánú ten yẹn dán. Inshallah. mo lọ wà àánú ten yẹn dán. náà ló ti ló wà òkè. Jazakumullah khairan. Ìbéèrè àkọ́kọ́ sàn. Àwọn oníṣẹ́ ọwọ́ àtàwọn tó máa ń gbaṣẹ́ à ń gbé contract fún ní ọba ń woṣẹ́ yìí ilé kíkọ́ fixing and so on ọ̀pọ̀ ọgbà láwọn cases tí mo ti gbọ́ sí ó máa ń ṣẹlẹ̀ pé àwọn tíṣẹ́ yẹn máa ń bọ́ sọ́wọ́ ẹ̀ bí àbí engineer àbí foreman àbí contractor wọ́n máa ń fẹ́ enforce lórí àwọn òṣìṣẹ́ tó wá ṣe quotation ń pé kí wọ́n bù mọ́ ohun tí wọ́n fẹ́ kàn ṣe wọ́n fẹ́ kàn table yìí <clears throat> two thousand wọ́n á kàn table a ní fi two thousand míì kún so ìyẹn ní àwọn ò lè ṣe àní tó bá lè ṣe. a ní kó lóòjọ ẹ. bẹ́ẹ̀ni débi pẹ́ni tó bá ń supply ọjà gan fún wọn ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí mo ti gbọ́ dáadáa ìyẹn ló di oníhùn tún yáwó òun sọ quality tí wọ́n fẹ́ tó níṣẹ́ fẹ́ wọ́n wá supply wọ́n wá pè wọ́n lórí fóònù nígbà tí sẹ́yìn ti ń lọ pé iye báyìí lòun máa gbà yẹn engineer tó ní tó wà ní sáìtì yẹn pé iye báyìí lòun máa gbà lórí iṣẹ́ yẹn o ó ló ní à ah, òun ò lè fún ẹ ju iye báyìí lọ òun dẹ̀ máa gbowó iṣẹ́ tiẹ̀ ó ní ó ṣáà insist eventually ìgbà tó ń supply kínní yẹn ó ní kó ń gbé padà ó ní àwọn oníkílódé nǹkan kan gbá ó lóun tún jẹ gbèsè lórí kínní yẹn nǹkan táwọn kọ́kọ́ bàjẹ́ lọ́nà tán láti túnṣe tẹ́kọ̀ọ́ yẹn pọ̀ ẹ̀yìn ọ̀rẹ́yìn tóun sọ fún oníṣẹ́ ń pé ẹni yìí ó mọ́ òun torí nǹkan báyìí báyìí báyìí báyìí àwọn ní kóun lọ ó ní ah, nọ́mbà báyìí lọ́ fi pè òun nọ́mbà òun rèé náà nọ́mbà tó fi pè é dà ó wá yàtọ̀ sí nọ́mbà tó fi pè òun wá tírèsì nọ́mbà yẹn ìgbà tó ń débẹ̀ wọ́n ní business center ní ibẹ̀ so eventually ní láti dá kíní yẹn padà ó dẹ̀ jẹ́ gbèsè ó ti padà wá owó yẹn san so àwọn kíní yẹn máa ń pọ̀ bẹ́ẹ̀ àwọn oníṣòwò máa ń béèrè pé kí ni káwọn ṣe ní illustration báyìí eléyìí tó tiẹ̀ wà nílẹ̀ currently ẹni yẹn kì í ṣe engineer kì í ṣe contractor ìyàwó ẹni tó níṣẹ́ gangan ni ó ń sọ fún ó ń ṣe fún aluminium ó ń ṣe fún carpenter ó ń ṣe fún bíríkìlà gbogbo àwọn tó wá iṣẹ́ iṣẹ́ yẹn kẹ̀dẹ̀rẹ́ òun ni ó ní iṣẹ́ òun ni wọ́n ń ṣe fún bí ká fẹ́ kọ́ ilé ìsinsà òun náà fẹ́ kọ́lé yẹn fún ó dẹ̀ mọ̀ pé òun ló fẹ́ kọ́lé ẹ̀ fún so tọ́mátì wa mú quotation wa. ìyàwó ni wọ́n fẹ́ kọ́lé fún ọkọ fẹ́ kọ́lé fún ìyàwó but ìyàwó kò tó wípé ilé tí wọ́n fẹ́ kọ́ fóun nìkan tó dẹ̀ mọ̀ fóun náà ní yẹn gbogbo ní tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀ náà. bíríkìlà tó fẹ́ ṣiṣẹ́ èlò ní kótóṣán ni kò mú wá five hundred thousand ní pẹ̀lú owó iṣẹ́ á ní kó fi five hundred míì mọ́ double àbí kó jù bẹ́ẹ̀ lọ náà á ní tó bá ti wá ṣe á mú quotation yẹn fọkọ ìyẹn á wá double kí ni á mú quotation tó bá ti wá mú á ní pé kán wá defend á wá pè pé kó lọ defend. yíyá ṣe ìsọf jáse insof kéésì obìnrin kan nìkan ní máa affect. bẹ́ẹ̀ ni ìbáṣe náà máa ń ṣẹlẹ̀. ìyàwó lọ́lọ́run kẹ́ ọkọ ni wọ́n ní kó mójútó ọ̀rọ̀ ọ wá ń ṣe dọ́bùdọ́bù rẹ̀ but ìyàwó ọlọ́run fi ọpọlọ ó fi kẹ́gan táìmà ara rẹ̀ tún wá ran bọ́ǹbù lọ́wọ́ látara pé kí ni rárá accountant ni ni so ó mọ gbogbo àrékèrèkè yẹn ó mọ gbogbo ibi tí ọkọ ti ń jàǹbá òun lọ́ba bá mi lọ́kàn sọ ọkàn òru kan ó tẹ́bù gbogbo ẹ̀ kalẹ̀ ó ní kí ni káwọn ṣe ó ní tóun bá ní kóun sọ ilé ó dàrú èwo sọ̀rọ̀ bá ti dà báyìí. ètí ó wà ráàjì níbi ọ̀rọ̀ sheikh islam ibn Taymiyyah ẹ̀tọ́ rẹ̀ wà lọ́wọ́ èèyàn ó wá fẹ́ gba kọ́bẹ́ ẹ̀tọ́ rẹ̀ wà lọ́wọ́ rẹ̀ ó dẹ̀ lè rọ́nà lọ àfi tí kọ́bẹ́ yẹn bá ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ kọ́bẹ́ ẹni tó fúnni àtẹni tó ọrùn ẹni tó gbà ni ọ wà ṣùgbọ́n tó bá rọ́nà míì láti lọ yàgò fún kọ́ yàgò fún. Jazakumullah khair. Number two. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Jazakumullah khair. Wa alaikum assalam wa rahmatullahi. Ẹ̀sà eh, lórí Makan al-Imam. Naam. Um, ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ pé nǹkan tá a kọ ni. bẹ́ẹ̀ni ẹ sọ pé lọ lórí mo pe kí ni náà ni mo pe kí ló. báwo mú quotation <laughs> before Ramadan. before Ramadan. pẹ̀lú nǹkan inshallah. àbí. àkóńbíò káyọ̀ before Ramadan ọwọ ẹ káyọ before Ramadan na promise ti wá pé wọ́n yọ okay but a tún ọ kó náà fi jẹ́ before Ramadan. torí pé mò ń wò bóyá ọ̀sẹ̀ tá a máa mú ìgbélé ká kọ́kọ́ tiẹ̀ fọ́ náà ká kọ́ eh, kí n kó àwọn èèyàn wá kàn wá. a lè ṣe bẹ́ẹ̀ bọ̀sọ́ mo pa àwa la sọ̀rọ̀ rí ká sọ wípé ká ṣe nǹkan pẹ̀lú. bẹ́ẹ̀ pẹ̀lẹ́kùtù ní sin ká má ṣe pẹ̀lú jàgídíjàgan torí jàgídíjàgan wọn bà nǹkan jẹ́ ni kìí ṣe tó nira ká sọ pé bá a ṣe jó ìta bá ti ń kó tán ká lọ mú dígà wá ẹja wú kó ń bẹ àbí tó nira ni kò nira ṣùgbọ́n kò bá kò pọ́nyìn lé ìgbà tí mo rèézè ẹ̀dẹ̀ ọ̀la dàmí ni tọ́ba kó tó dé lọ́la màá ti wú kíní kó ń bẹ ó ní torí ọlọ́run ọba màá ṣe pẹ̀lú pẹ̀lú rọrùn so gbàtọ́ dẹ̀ ti promise yẹn ká máa bẹ lọ́wọ́n ọba fún kó ṣe ní rọrùn fún. Ah. tó bá tẹ̀ ti ya kí wọ́n jẹ́ ká gbọ́ sá. àbí contract tiẹ̀ ni wọ́n fẹ́. no èmi fẹ́ ṣébíṣẹ́bí lè la inṣàlá. ọfẹ ọfẹ dasi. ẹ bẹ́ẹ̀ ni. ọfẹ dasi. nípa wíwu pátápátá. ọ̀dà ń já ṣe báyìí. mú cost wa. ètò ọba fẹ́ gbé tó fẹ́ fi dá a kàn fọwọ́ dẹ̀ ni pé cost tó máa cost ni. kì í ṣe pé wíwú ni náà o. bẹ́ẹ̀. bí ibi tó wà ń bẹ tí ó dẹ̀ standard. tí ó dẹ̀ dùn wò. ẹ sọ ma pé ẹni tó ní standard ni. ọ̀rẹ́ ah. máa ń fẹ́ ṣe nǹkan kó kankan ah, so mú kọ́ọ̀sì yẹn wá ètò ọ̀fẹ́ gbé ń bẹ̀ àwọn àjọmọ́ náà gbé inú rẹ̀ tàbí eh, àwọn náà gbé inú rẹ̀ ṣé bí sẹ́ẹ̀rẹ́ ni ọlọ́run bá kó ìṣàgbéga dáadáa fún aláyàtọ̀. Ah. jazakumullahu khair bákan náà lórí um, bí tí ìmáàmù máa ti dúró sí ṣé blọọkù náà ni màá fi ṣe sà. ṣé blọọkù ni wọ́n á fi ṣe àgàsọ mẹ́ta tí ìmáàmù fi máa ṣe kútùbà. mẹ́ta mẹ́ta ni ẹ̀kẹta lòjíṣẹ́ lọ́sàn-án sọ́nà máa dọ́sẹ̀. ok now mo ní ṣe blọọkù náà ni wọ́n fi ṣe. ah kọ́ wa movable better. ok. kọ́ wa movable better. ok fún maybe sometimes wọ́n fẹ́ ṣe lecture wọ́n fẹ́ ṣe orí kọ́ wa movable better. ok now. bisimilá kun lọ́wọ́ kan lórí ti afáàkùtù bíi sọ lẹ́ẹ̀kan náà torí mo rí pé ó àwọn kankan la ní. bẹ́ẹ̀ni gbogbo oníṣẹ́ ọwọ́ ni wàhálà yẹn kan àtàwọn tí wọ́n ń tà náà ọfẹ supply ti ìwé fún ọ ní school tàbí tírà wọ́n lò dẹ wọ́n fún wa níṣẹ́ ẹrú Ọlọ́run ọba kan ló ní sheik kí lẹ máa ń ṣe a máa ń ṣe constructions àti a máa ń ṣe building tàbí roads àti nǹkan kan ní ẹ jẹ́ àwọn ọgbọ́n mo ní bẹ́ẹ̀ ni àgbélójú àwọn kan ni wọ́n ń dúró fún wa lórí rẹ̀ but through àwa ni ọlọ́run ti ń ṣe sábà bí iṣẹ́ yẹn wọ́n sọ yìí pé ó jẹ́ ká ṣiṣẹ́ tán. ó wá pín owó sí méjì. <laughs> èkejì mi òun bínú ó tètè sọ̀rọ̀ ọ̀rọ̀ òdì ó ní èló ló gbé lẹ́ńgbà tá ń ṣiṣẹ́ tí wọ́n nìkan fi fẹ́ gba bíi five million èló ló gbé lẹ̀ nígbà tá à ń ṣiṣẹ́ ó ní kò ní ìdí kó wọn gbé nǹkan kan lẹ̀ òun mọ̀ kó wọn ó retire kó ń bí tó ń bá dẹ̀ retire nǹkan kan lòun ọmọ jẹ ìrẹ̀lẹ̀ mìíràn ti wá dá sí mo ní àwọn òní fún ọ ní pension oníkàfihàn lẹ̀ ṣẹ́ẹ̀kì tó yẹ ká gbà ní ọ̀sẹ̀ kan ó fẹ́ wọ bí oṣù mẹ́ta àwọn tí wọ́n jẹ́ ẹrú ọlọ́run ọba tó yẹ pé wọ́n wò pé ah, ẹ gba owó kẹ́ẹ̀sì ṣiṣẹ́ ara ti fẹ́ máa ó ti fẹ́ máa kọ́ àwọn gangan ni wọ́n wá ń sọ yìí pé ẹ fún wọn ní tí wọ́n bá fẹ́ gbà ó àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀tọ́ yín ò rẹ̀ ni o wọ́n dẹ̀ pọ̀ káàkiri bá pọ̀ káàkiri bá pàápàá jùlọ láyé àwọn olóṣèlú wọ́n sọ pé kò sí anything tó o fẹ́ rà tó o fẹ́ tà tó dẹ̀ pa ọ́ pọ̀ pẹ̀lú wọn wọ́n ṣe bẹ́ẹ̀. ẹni tó o bá rò pọ̀ ọmọ tó yẹ kó o pe jẹ́ tiẹ̀ yóò wá yàgò tóró náà nípìn ó dẹ̀ ti ní tó náà fi fi sùn sún kọ́ba rẹ̀dà kó bá kó sí wọn nínú kó yẹ fi pa ọlọ́run ọba fún gbogbo wa wákìsàn introduction Address rẹ̀ ti pọ̀jù lẹ́tà lọ. Eh, eh. ẹni ní ǹjẹ́ èèyàn lè gba owó èlé láti fi séèvù ẹ̀mí séèvù ẹ̀mí yẹn ni wọ́n wá là bí àwọn lọ ṣe tẹkidiru báwọn séèvù ẹ̀mí yẹn bí ebi ń pa mí ni bí ó fẹ́ la ẹ̀mí lọ ni bí ó wò skul ní orí sọ ni báwo ni save ẹ̀mí ẹ̀ wọn ṣàlàyé ah, síbẹ̀. àkọ́jẹ́ kí a máa save ẹ̀mí. ẹ eh, kọ́ mọ details save ẹ̀mí ẹ̀. naam naam. irú tẹ̀mí tí wọ́n sọ yẹn. naam gbèsè nu. so mo ti rírú ẹ̀ kan rí. naam tí ó pè mí nìyí so wọ́n fẹ́ ṣe operation fún eh, ìyàwó ọmọ ẹ̀ kan owó yẹn wá pọ̀ lọ́dún yẹn lọ́hùn so ìgbà táwa nímọ̀ láti halkọ̀ yẹn la ti padà dá owó fún brọ́dà yẹn lọ́dún yẹn lọ́hùn so tonti bó ṣe wà nù kọ́ndíṣàn yẹn náà ẹni tó fẹ́ gbowó lẹ̀ ló ń gbowó èlé. sa no ó fẹ́ nígbà tí òòrọ̀ náà bá yọ ó wá lọ bá àwọn olówó èlé wípé òun fẹ́ gba owó èlé torí kí wọ́n ní pé kí wọ́n mú sátì àmọ̀ǹtì kan wá wọn ò dẹ̀ tí ì rówó wọn wá sáré lọ síbi olówó èlé yẹn wípé so that káwọn fi rescue ẹni tí wọ́n fẹ́ sọ operation yẹn fún so ìgbà tó wá sọ fún mi lọ́dún yẹn lọ́hùn òun ni mo wá rí sí ẹ̀ nígbà táwa ní màláàdì so àtàgbà certain amount kan òun la fi lọ deposit fún un nígbà yẹn so irú condition yẹn èmi lérò bóyá irú yẹn ni wọ́n ń sọ tó bá jẹ́rù yẹn ńkọ́. kán gbìyànjú tó bá tiẹ̀ jẹ́rù yẹn ńkọ́. kí wọ́n tó bá jẹ́rù yẹn ńkọ́ kí wọ́n gbìyànjú bẹ́ẹ̀ ṣe gbìyànjú yẹn kọ́mọ̀jẹ́ ilé yẹn ni wọ́n dojú kọ. àfi tó bá di karangida pé ọ̀ àlẹ́ mi lọ. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh kọ́lọ́n kọjá ká rí pẹ́ lórí dáadáa sá. àmì àtẹ̀yìn náà. Ah, sá ǹjẹ́ ìgbàláyè wà fún ẹni tí àìlera wà fún láti ṣe sujud pé kó máa forí kan bóyá bíi pílà tàbí wọ́ọ̀. rárá kó bẹ́ǹdì níwọ̀ntúnwọ̀nsì torí ọ̀kan nínú àwọn sàbí ọ̀rọ̀ dára á nìhun pílò ló gbé dání tí wọ́n fi òjíṣẹ́ rárá kó jókòó ní bọ́ bá ṣe rọrùn sí ìrọrùn mọ̀rọ́bẹ̀rẹ̀. Joko bí gbàtà ń jókòó cross leg kí sùjádà kó lọlẹ̀ ju ròkú lọ ọlọ́run fi ṣẹ̀rọ̀ ńbẹ́. ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ kẹ́ kàn bá wa ṣe brief tẹ̀sí lórí ìdínà sirọ́tọ̀ lè mùsẹ̀kìm lórí ìdínà sirọ́tọ̀ lè mùsẹ̀kìm àyà yẹn gẹ́gẹ́ bá a ṣe brief ihdina sirata المستقيم وبعد ذا bá dẹ́ da tó wa sọ́nà tó tọ́ tafsiru rẹ̀ tẹ̀lé kí ni tafsiru rẹ̀ sirata alladhina an'amta alayhim ọ̀nà àwọn tí o ti kẹ́ àwọn wo ni àwọn ànábì ọlọ́run ọba torí kí ló jíṣẹ́ lásán àlàsálàm sọ ó ní anabi fil janna àwọn anabi ọlọ́run ọba ní ọgbà aljanna náà wà wasidiku fil janna abubakar sidiku wà ní ọgbà aljanna washahid fil janna àwọn tí wọ́n jẹ́ wọ́n jagun sójú ọ̀nà ẹ̀sìn gbogbo àwọn tí wọ́n dúró déédéé báyìí àwọn tó bá dẹ́dà ti kọ́ tiwọn lálìjẹ́ náà ojú àwọn ènìyàn ghayril maghdubi alayhi tí ìṣọ̀nà àwọn tí ọba adẹ́dà bínú sí àwọn owó lọ́ba adẹ́dà bínú sí àwọn tí wọ́n mú òdodo tí wọ́n dẹ̀ tẹ̀lé ìyẹn àwọn Jews ló fi jẹ́ pé táàfáà bá ń ṣe tí ò tọ́ wọn ló ń ṣe bíi Jew wọlé tọ́ọ̀lì tí èdè ṣọ̀nà àwọn tí wọ́n ti ṣìnà àwọn wo ni wọ́n ṣìnà àwọn Christians wọ́n ní ìgbìyànjú gan ṣùgbọ́n lórí àìtọ́nà ló fi jẹ́ pé táláìmọ̀ kan bá ń ṣe kátikàti wọn ló ń ṣe bí kìbíó so sọ́ràtì mustaqim ó ní sọ́ràtì ojú ọ̀nà àwọn ẹni ọlọ́run ọba àwọn ànábì àwọn sábẹ́ rẹ̀ rọ̀dálà àníwọ̀ àwọn tàbí in eh, sọ́ràtì alladhina an'amta alayhim lẹ́yìn náà àwọn tó lọ bínú sí làwọn wọn dọ. ọlọ́nkọjá rí nǹkan lórí dáadáa. àmì àtẹ̀yìn náà. a lọ síbi ìsìnkú ọmọ ìyá wa kan. náà kọ́lọ̀ ń bá a fọ̀rọ̀ kẹ́. àwọn kankan wá ṣẹlẹ̀ ń bẹ̀ tó jẹ́ pé ó mú katakata dání. sọ̀rọ̀ tẹ́nìyàn wá sọ ń bẹ̀ níbi kí n tún béèrè níbí. náà àkọ́kọ́ gbígbẹ́ sàárè òkú kòtò kòtò ṣé ó forí sọ kíbílà ni àbí kí ẹnpẹ kíbílà ni bóyá kó wà báyìí ni àbí kí ó lọ ẹgbẹ́ láì fọkọ kí ló jíṣẹ́ lásán àṣàlám sọ. ó ní alikaaba qiblatul mu'min hayyan wa mayyitan qibla. ìyẹn kaaba ó ní ìdojúkọ olùgbàgbọ́ òdodo láyé o tàbí ńgbà tó bá kú bó ló ṣe fẹ́ dojúkọ ẹ yóò fẹ́ gbé ọ̀tún yóò fi sùn yóò kọjú sí kíbla àfẹgbẹ ọ̀tún sùn bẹ́ẹ̀ ni yóò sùn báyìí yóò sùn báyìí a ṣe gbọrọ báyìí torí bẹ́ẹ̀ náà là á ṣe kírun sí la a ní kírun lóòrò tá a bá tẹ́ wọn báyìí tó bá jẹ́ pé ọkùnrin ni a kírun sí níbi orí tó bá jẹ́ pé ni a kírun sí ní ibi àárín náà but ẹ̀gbẹ́ ọ̀tún ní ọ́fíìsì yóò wá kọjú sí kíbla kọ́ tá a bá nà gbọ́ọ̀rọ̀ níbo ló kọjú sí kìí ṣe kíbla ló kọjú sí orí ló kọjú sí kíbla but ojú ni wọ́n ní ká kọjú sí ká kọjú sí kíbla. ìgbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ ni àtọkọkọ gbẹsàrè ó kọjú sí kíbla báyìí àfààyàn wa dé wa ní rárá torí pé wọn àánú fámílì àwọn ẹni tó kúkú fún ó jẹ ọkàn náà ọmọ ẹ̀gbọ́n ẹni tó kú. kìí ṣe pòsíṣàn ẹni tó kúkú fún látẹ̀lé láti mú òfin ọlọ́run ọba fẹ́. mọ́sálà a rí nínú àwọn tí ó fún tí wọ́n sọ pé ilé ni wọ́n sìn àwọn míì nu wọn lè sọ pé rárá ìtẹ́ ni ó yìí fa wàhálà láàrin ọmọ ìyáde ni báńkì ń sọ yìí ìyá jáde láyé èyí tó já àbúrò pátápátá ó ní access ti tẹ́ ó dẹ̀ ti ṣètò <laughs> àwọn yòókù tí wọ́n ní àwọn ní agbára wọn ní wọ́n wà lọ sin ìyá àwọn sínú gbó àbúrò wọn ní kèésò nìkan lọ́wọ́ à ń bẹ̀ àwọn èèyàn pọ̀ ń bẹ̀ wọ́n dẹ̀ ń ṣọ́bẹ̀ wọ́n fi gbogbo obìnrin àwọn torí wọ́n létò ń bẹ̀ dáadáa wípé advantage tó ní pọ̀ tí wọ́n bá lọ one àtẹ̀lé ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ládàá yẹn wọ́n máa bá a àwọn èèyàn tí wọ́n bá lọ ọbẹ̀ wọ́n mọ òkú ọmọ gba ládàá torí pé yóò mọ gba sálámà yóò dẹ̀ mọ gba gbogbo àdúrà tí wọ́n bá bá lọ wọ asálámà sí o ìyára ilé olùgbàgbọ́ òdodo kọ́lọ́wọ́n ọba kó kẹ́yìn kó kẹ́ àwa náà ẹ ti ṣáájú wa àwa náà ń bọ̀ o gbogbo wọn yín wà ń bẹ̀ so òjíṣẹ́ náà sọ́nà ní ẹni ká má sìnkú lé ìtẹ́ ni wọ́n ní ká sìnkú sí so gbogbo orú nǹkan bá ó kó gbogbo wọn yín o wọ́n bá fa wàhálà bọ̀dà àkíran tiẹ̀ ló ṣẹ lérí wọn wọ́n yìí bá ń fa wàhálà dì pé ó gbé àwọn lọ lọ sí síta wọn sọ wípé ó sin ìyá wọn sítẹ́ wọn ló ó ju ìyá àwọn sínú gbó àwọn dẹ̀ nílẹ̀ tí wọ́n sọ nìyẹn. nígbà tó tá a sìnkú tán wàhálà àdáná àdáná ẹ̀yẹ tún wá tún wá bẹ̀rẹ̀. ìyẹn ọmọ ilẹ̀ Yorùbá nìkan ah, máa ah. ó ti ń spread dáadáa wọ́n ti ń dáná. tó ọ̀kan nu wọn ọlọ́mọ wa sálùkọ̀ pé òun ká dáná kò sínú. Hmm ẹ̀sìn ó ti gba òun gbọ́ pé a ní bí ó bá pẹ́ èèyàn lè ṣe sàrà fún òkú kó dáná kò sígbà tí èèyàn lè sàrà fún òkú so àbá yẹn wá sọ fún pé even anabi sasala máa ń pa ẹran fún Khadija ìyẹn wá àdìsí pé eyín ló rọrùn jù ibo láti rí náà lẹ́ẹ̀dẹ́ yẹn lè wá bẹ̀rẹ̀ pé tọ́ pé àdìsí yẹn ṣé ó wà ní àbí kò sí. ẹni kò fi hàn ibi tó bá wà kútùbí ń ta tíra àyẹ̀wò ibi tí ò ti sílẹ̀ lèyẹn tí máa ń jiyàn jàǹkadì sílẹ̀ hmm? bá wà ẹ bọ̀ sọ ẹja mẹ́kẹ́ ẹ so. ọlọ́run jẹ́ àríyìn pẹ́sà. bẹ́ẹ̀ni no Sarah, àti ṣe fókù anytime ni every time dẹ́ni ètò lọ́lá jù nínú sàrà oníkọ́mọ olókùú kó serious pẹ̀lẹ́sìn kó jẹ́ ní ire tí ó fi jẹ́ pé gbogbo ìgbà tó bá lọ sùjádà wọ́n lọ́wọ́n bá bá ń forí jìn òbí mi ọlọ́wọ́n wò mọ́ lára kó dẹ̀ máa ṣe dáadáa ń gbogbo ìgbà àwọn nǹkan báyìí tí mo ṣe nǹkan báyìí tí mo ṣe ó lè jẹ́ ní tó pamọ́ mo ṣe ni láti fi wojú rẹ ọba adẹ́dà fóbi mi kọ́ làwọn bá bá ń kẹ́ wọn kọ́ bá ń gẹ̀ wọn kò sí tó burú ń bẹ̀. na ó lè lọ hajj fún wọn tí wọn bá ti lọ hajj ó lè lọ ọmọ rárá níta ń sọ ni wípé gbogbo iṣẹ́ la lè ṣe ọ̀nbíàbò òkú yàtọ̀ sí irun. pé ká kírun fún un rárá níta kan lè ṣe ni pé tá a bá yan náfìlà àtàbọ̀ràn àyàn á bà bẹ lọ́wọ́n ọba bí kọ́ fún gbogbo ògbà láàmú ṣèyàn se ṣe ijọ́ tó kú nìkan bọ̀ tíjọ́ tó kú yẹn àdúrà ṣíṣe fún oníjọ́ tó kú yẹn ó pàtàkì gan tọrọ ó ní gáréèjì àkọ́kọ́ nínú ìrìn àjò sọ pé. ẹ ṣe àdúrà tó pọ̀ fún ọmọ ìyá yín tí ẹ ń gbé sínú kòtò nísìn pé kó lè dúró ṣinṣin torí wọ́n ti ń bi léèrè báyìí so a fàdúrà àjọ yẹn kọba adẹ́dà kó ṣe nírọ̀rùn fún àwọn sẹ́lẹ̀f mú àwọn àṣàrò wa tó pọ̀ lórí eléyìí wípé eh, ẹnìkan jáde láyé wọ́n bi léèrè pé báwo ni kọ́ndíṣàn rẹ̀ ó ní n tó gbà ń là jù ní wípé àdúrà tí wọ́n ṣe lẹ́yìn asùn níjọ́ Jímọ̀ ọlọ́run fọ̀run gẹ̀hún wọ́n wọ́n fọ̀run gẹ̀hún ó ló ṣe kó ń gẹ̀ àánú ọba adẹ́dà ọlọ́run fi ṣe sábà bíi wípé àwọn afáàmọ́ fi ń rẹ́kọ́mẹ́ndì wípé ẹ̀yin asùn níjọ́ Jímọ̀ yẹn títí wọ Magrib kéèyàn má fi wá dáadáa tayé nìkan fórí ara rẹ̀ kó fi wá fún àwọn òbí méjèèjì náà àtàwọn ẹni retí wọ́n ti lọ náà bámbám ẹ̀ kéèyàn máa ṣe kèé dáadáa ṣíṣe fòkù ó ní ara àwọn nǹkan tá a kà á lẹ̀ tó kù bá ti lọ tán dùá anything jíṣẹ̀rẹ́ àbágbà láàyè la lè ṣe fún un a lè lọ hajj fún un kọ̀dẹ́ tí ó bá lọ hajj yẹn kọjá tó náà ti lọ gbogbo ṣẹ́ olóore tíṣẹ̀rẹ́ àgbà láàyè a lè ṣe fún un ẹni tó bá wà nù nira a lè fowó lẹ̀ láti fi mú kúrò nínú ìnira yẹn pẹ̀lú àníyàn pé kí láàdá kọ́ máa bá ẹni tó ti lọ. ìfẹ́ inú ló kù. Thank you rárá ní tá a sọ ni wípé kò mọ ní ìgbà wípé à ń fi gbà sí i pé jọ́ mẹ́ta jọ́ mẹ́jọ ogójì ọjọ́ rárá gbogbo ògbà ni ọmọ ló kù kó máa ṣàdúrà fáwọn òbí rẹ̀ kó dẹ̀ máa ṣe dáadáa on behalf of them. dáadáa yẹn ànínú dáadáa rẹ̀ òun ní pé tóun náà bá lọ yọ̀ọ̀rẹ́ ni rántí òun náà nínú àwọn ọmọ ọlọ́run ti àríyìn pẹ́ lórí dáadáa sọ. a tọ́ ọmọ òkú nìkan ló pàtàkì but àwọn nǹkan mi lè ṣẹlẹ̀ tí ò ní jọ́ ọmọ òkú nìkan ó lè jẹ́ bí ọ̀rẹ́ ó lè jẹ́ bí àwọn ẹni rẹ kàn wọ́n kàn wọ́n pé a lágbájá ṣe báyìí mo fi nǹkan báyìí mo fi sunrí rẹ̀ ó possible ó possible. bẹ́ẹ̀ni mọ́sẹ̀ ń gbọ́ mọ́sẹ̀ ń gbọ́ ni ẹ mọ èmi náà sẹ̀ ń gbọ́ ni náà mo fi ní bá kutu bí ibi tó bá wà yìí bóyá ọgbọ́n tó jọmọ́ báyẹn rí wọ́n máa ń sọ wọ́n máa ń sọ bọ̀t látìgbà yẹn là ń ti sọ pé ibi tá a ti rí àdẹ̀ rí ẹnìkan tó mú ẹ ọ lé ní tó lè sọ ọba ń sọ pé ń bo láti rí because ó easy masalan ní Madina kọ́lọ́n tó ọ̀ ṣe ìmọ́lẹ̀ fún ìlú náà bàbá arúgbó ni ó rí tí mò ń ṣe rọ́fù yẹ̀ dé ìdàkúlẹ̀ kọ́fù wọ̀ rọ́fù yẹ̀ ó dẹ̀ súnmọ́ mi bá a ṣe kírun táwọn ni mo lè búra pé o è ṣe ṣíà torí gbogbo òṣèṣì rẹ o è ṣe ti ṣíà bọ̀dé ń bolo ti rí rọ́fù yẹ̀dẹ́ ní gbogbo àlọ́lẹ̀ àti láàrin mo ní ó wà nínú sẹ́sílà ó wà nínú mahala ibn az mo dẹ̀ fún láwọn references ká tó kó ń bẹ̀ ó ní kò sí wàhálà ó dẹ̀ gbé fóònù rẹ̀ jáde ó dẹ̀ lọ sórí net ó dẹ̀ kẹ́ wò wò gbà tá a máa kírun tó tẹ̀lé ó ní wàláhì kàdí sàfàtú mi kàkà fi ọ̀rọ̀ mi yọ mo jàǹfààní lára rẹ dáadáa gan lé ojú tí mo máa fi ń wọ àwọn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ ó ní pé wọn ò gbẹ́sìn yìí ìyìn sọ pé mi ni mi gbẹ́sìn yìí torí pé àwọn àfáà kan ní ká má ṣe é mo wá bilé rẹ̀ mo ní ṣé àáfàá kan ní right láti tẹ ẹ̀rí tó rinlẹ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ náà sọ́nà láti tẹ̀ mọ́lẹ̀ ó ní <laughs> má gbé mi lọ síbi tí mi tí mi ní lè bọ́ mo sáré pé ọlẹ́rìí a máa sọ̀rọ̀ mo ní ìtọ́jú dákúnmọ́ lọ́kẹ́ tó ń dá parí ẹ̀ sínú so kò é ṣe. mẹsẹlẹn àjùkò oko sejọ kejì ni ó wá fẹ́ dàrú máwọn èèyàn lójú torí alẹ́ ẹjọ́ yẹn flight wa shortest hajj lọ junubu ten days lálọ. àwọn ọmọ yẹn á bẹ̀rẹ̀ pé lẹ tún gbé wá yìí ṣáà lè lọ lẹ́nìí. fóònù pọ́kúlówó ni àwọn yẹn náà kí kílẹ̀ rí tọ́wá ọ̀dà yẹn ju ọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́ba ti mú ọ̀rọ̀ báwọn ẹ̀rí dà tọ́ba nínú tíra báyìí ní àwọn kan ló lè tẹ́ ẹ ní wàhálà gẹ̀ẹ́tì àbí tọ́ba ní dátà lókù ó lè mú àwọn ẹ̀rí yẹn jáde tọ́ba ní tíra báyìí ní tíra yẹn ó bọ̀ sí níwájú nìsín so ká lo àwọn nǹkan àgbàlódé yìí láti túbọ̀ fi súnà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlẹ̀ mú ilẹ̀ látara bẹ́ẹ̀ ó lè má pe pé lo ló ṣe òun náà lè máa rò wípé bóyá ẹ̀rí yẹn wà lóòótọ́ bọ̀ látara bẹ́ẹ̀ a lè correct ẹ̀ ní gbígbóná gbígbóná bẹ́ẹ̀ tí ò ní jẹ́ no eyín o ṣe wàhálà àwa náà fẹ́ wá sọ́dọ̀ rẹ̀ wá kẹ́ẹ̀kọ́ ẹ̀ ṣe tó nira ṣébi ni tọ́ba yẹ pé yóò ní ìtọ́kasí fún wa àwa gan láti wá sọ́dọ̀ rẹ̀ láti wá wá ọlọ́run jẹ́ àríyìn pẹ́sàn. náà mi lóye dáadáa. ẹ kwẹsàn mi fẹ́ papọ̀ mọ́ kwẹsàn Kutubi torí kìnìún yẹn ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ báyìí. náà. látara pé tába jó ní sí ọwọ́. so àwa rí ẹnìkan tí ó mọ̀ wá pé ẹnì ń ṣiṣẹ́ yìí ó wá introduce wá síyàn ó wá ní wípé mi fẹ́ mọ iye tó fẹ́ gbà bí iṣẹ́ yìí o mi fẹ́ mọ iye tó fẹ́ gbà bí iṣẹ́ yìí bọ̀ fifty thousand lówó tèmi tí wàá fún mi commission. bẹ́ẹ̀ni so mo á wò pé ńgbà mo débẹ̀ tí mo ṣe quotation tèmi so mo á fún aláàjì yẹn so ẹ̀rí ọkàn wa ń jẹ́ mi pé ṣé kí n kí n sọ fẹ́ ni pé nǹkan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sí ni. ṣé mùsùlùmí ni. mùsùlùmí ni pé mi ì fẹ́ ṣiṣẹ́ yìí. kí ni fifty thousand ẹ owó kí ni. wọ́n ní bó ṣe ń gbà lọ because ẹni yẹn gangan ló ta ilé yẹn fún aláàjì yẹn but òun lọ́wọ́ à mú àwọn òṣìṣẹ́ wa torí ẹni yẹn fẹ́ tún gbogbo ilé yẹn ṣe padà wọ́n àmọ́ àwọn òṣìṣẹ́ bọ̀ bó ṣe ń gbowó yẹn lórí gbogbo àwọn òṣìṣẹ́ tó bá ti ṣiṣẹ́ mẹ́rin. òun ni wọ́n gbéṣẹ́ fún. òun kọ́ náà ń gbéṣẹ́ fún wọ́n ní kọ́ bá òun wá yẹn wà. ok ọwọ́ ni òun ò ní wá àwọn yẹn lásán. so tó bá ti wá wá yẹn wà kò jẹ́ kálàájì yẹn mọ̀ a kà sọ fáwọn ẹni yẹn pé kò sí nǹkan tó kàn òun but tó bá ti gbaṣẹ́ tán iye báyìí lówó tèmi. ẹ ṣe wá sí i wọ́n pọ̀ bá yín ta wọ́n kún tàgà ẹ ti wá sí. so ẹlẹ́kejì. torí kọ́mọ́rì nǹkan kan bẹ́ẹ̀ kó dé lálùbáríkà ó dáa ju wípé kọ́ wa mú un tó jẹ́ pé ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa ló ló sọ gbólóhùn yẹn fún mi ó ní òun ò tún báyìí dánrú rẹ̀ wò mọ́ láyé mo ní kí ló dé torí mo ní mo sọ fún mo ní torí mo mọ̀ pé kì í ṣe ìpáyà ọlọ́run ọba rẹ ló dé bẹ̀ ó ní bẹ́ẹ̀ ni. ó ní wọ́n sọ fóun kì í ṣe ò mà pọ̀ tó ń òun sáà ń díjú ó dẹ̀ rówó ń bẹ̀ dáadáa ó ní ṣe mọ́yìnà bàbá ẹ̀mẹ́ta ló pè mọ́yìnà ó ní wà láàyè hospital ló ná gbogbo ẹ̀ sí mọ́nì ó ní kẹ́rẹ́ tó ń nẹ́ta kọ̀ọ̀kan báyìí tó ń fi ra oríṣiríṣi tó ń rà lọ́lé ní àìsàn yìí ti dé sóhun àfìgbà tó ń ná gbogbo owó yẹn tán sórí àrùn mo tọ̀ ó ní láti gbà yẹn òun bá wọn ṣe irú nǹkan báyẹn mọ́ tó bá yẹ kó mú sùúrù mo mọ̀ yìí pé tí nǹkan bá yọ fún ẹ ń bẹ̀ ó fẹ́ fi nǹkan yọwọ́ sí i eyín gan àwọn ẹni rí ó sàfún pé rárá máa mú nǹkan rẹ lọ tó bá ṣe èèyàn àjẹmọ́nú nítorí pé kò béèrè ìwọ ló fínfíndọ̀ wípé o fẹ́ ìwọ náà fẹ́ ṣe dára mu but kó wá làálẹ̀ pé gbogbo iṣẹ́ ọ̀sán yìí báyìí á kópa yọ̀ náà bá. Naam. Bẹ́ẹ̀ni. Ìṣẹ́ bọ́. ìyẹn ẹ̀tọ́ rẹ wà lọ́wọ́ wọn ni tọ́jẹ́ pé tọ́ ọ bá dẹ̀ fún wọn ẹ̀tọ́ ò ní rẹ́tọ́ rẹ gbà ẹsẹ̀ gbígbà àti fífún ọrùn wọn ni ó wà. bíi ti custom náà ni ntí ìṣe tiẹ̀ wọ́n labọ̀ wọn for example àwọn tí wọ́n ń ṣe clearing wọ́n ti fún wọn lọ́rùn débi pé ẹlẹgbẹ́ pé wọ́n jọ ń pín èrè ni ẹ̀ṣẹ̀ gbígbà àti fífún ọrùn wọn ni ọ wà. Now, okay. Àwọn consultancy ni wọ́n ń ṣe, àwọn ni wọ́n bá yàn gbaṣẹ́ yẹn, ọ̀dọ̀ wọn ni wọ́n dẹ̀ san sálárì sí. Si wọ́n wá ń yọ consultancy fee ẹ̀yìn ọ̀tọ̀. ọ̀rọ̀ àlùwàlà ẹ ti ṣe fún wa ń bí wa àti mọ̀ àwọn tá a mọ̀ àti mọ̀ ẹ wá promise wa lórí pé bí wọ́n ti ń wẹ̀kùn ẹ fẹ́. inshallah bóyá the first thing ká ṣe lọ in next halkọ. inshallah. bàtà yẹ pé ibi wà ń bí. na eh, a lè demonstrate. na. awa eh, wa tí ó volunteer tí ó lè dúró lori ibi torí ìròrí Yorùbá wọ́n ní pé ẹ <laughs> eh, òun ọ̀rẹ́ yìí láti gbé lọ òun lẹ́kọ̀ọ́ mọ̀ yẹ pé the next thing ni pé wọ́n wẹ̀ níbo ni ò ní <laughs> kí ọlọ́run jẹ́ àríyìn pẹ́pẹ́ sá. lórí dáadáa tẹ̀yìn náà. naam ọmọ ìyá kan ń ṣe àlàyé. ẹ́ńjìnì yìí dé. ó ń ṣe àlàyé wáàsí kan so bóyá èmi ni mi gbọ́rọ̀ yẹn yé òun ní pé ó ń sọ pé ẹni tí ó lù pọ̀ mọ́ àwọn ẹlẹ́gbẹ́ tó dẹ̀ ń pé ẹni yẹn onísùnà ni ni pé ṣé nínú nínú òṣùlù àlùsùnà ṣé ẹni yẹn èèyàn lè ju ẹni yẹn jáde kúrò nínú àlùsùnà jẹ́ àlùsùnà. <laughs> ṣé pátì ni <laughs> ẹlòmíràn ní àkìdá tó yanjú tó yẹ ti àlùsùnà bọ̀dùmánájì rẹ̀ kò ní wọ́pọ̀ kò ní yanjú muamala rẹ̀ ṣe ìbáṣepọ̀ rẹ̀ lé ní wàhálà so ntí kéèyàn gbìyànjú ni wípé àti àkídà àti muamala kódà fíkì ẹlòmíì gan kìí ṣe kìí ṣe ti aha so èèyàn ó gbìyànjú ni kó jẹ́ pé gbogbo ẹ tẹ̀lé ojú ọ̀nà náà. ẹlẹ́ẹ̀kejì òun ní pé kí ìyá ẹ̀ẹ́kọ́mọ yàgbẹ́ ìyá dẹ̀ ti wà nínú àlùwàlà so ó wá tàǹbà fún ọmọ ṣé àlùwàlà ẹ̀ àlùwàlà ìyá yẹn kọjá. láti ọ̀dọ̀ àwọn obìnrin ẹ bá kọ àwọn béèrè yín ránṣẹ́ látòkè ẹni ní alákọ̀ọ́kọ́ ń pẹ́ fẹ́ni tí ó ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan oṣù ó wá máa ń ṣe ségesège ó lè wá ń yejọ́ báyìí ètò bá tún máa tẹ̀lé kó tún lé kó dín kò ṣáà ní constant number. Eh, ní àwọn oṣù kọ̀ọ̀kan tó máa ń wá ń pé ó máa tó gbà wo tó máa fi lè máa retí tó máa fi lè máa bá ségesège yẹn lọ kó tó lè sọ pé ìjọ márùn ló dà pé kíní ìjẹ ìjọ méje ló dà pé ìjọ márùn-ún máa ń wá fún ọ wá ń wá ségesège. ó ṣe bẹ̀rẹ̀ ni bóyá mọ́ǹtì yìí ń sìn lákọ̀ọ́kọ́ jọ tó bẹ̀rẹ̀ ìjọ márùn ló wá. ìyẹn ni wípé beginner ni. beginner bẹ́ẹ̀ ni. next one tó wá wá ó wá jẹ́ bí ìjọ méje èyí tó tẹ̀lé ó di bí ìjọ mẹ́fà ó tún yá ó ti di bí ijọ́ márùn-ún so ọ̀hún òkèèkè méje mẹ́fà márùn-ún kò mọ èyí tó máa mú nú ẹ̀ ṣé kó sàmà bá kó máa bá lọ bẹ́ẹ̀ ni ìjọ tó bá tó. tọ́ba ti dúró kó kírun ẹni tàbí tọ́ba ti wọ́n máa tọ́ba ti dúró kó kírun. ok so kó máa bá lọ ìjọ tó bá ti tó mm. stop náà ni kó. nígbà tó bá yóò stable. ok in the end most cases yóò padà wá end up síjọ́ márùn most cases. ok eh, tàbí ìjọ méje most cases ní tọ́mọ sábà ṣẹlẹ̀ nu. Hmm. Eh, òun ni ò tíì ó lè ní issues health-wise bákan tó jẹ́ pé ó ń fa ségesège nípa yóò wà balance but for the meantime tó bá ti stop tó ti rí gbígbẹ kó ṣe kó wẹ̀ kó kímọ kímọ rẹ lọ. tó bá ti rí bẹ́ẹ̀ tó bá ti stop náà ni kó tó kó tó kírun títí títí ó fi normalize. máa fi normalize ok sir jazakumullah khair then ẹni ní um, ìyàwó lé lòun ó ní òun ò dẹ̀ kí ń fẹ́ sọ ọ̀rọ̀ ilé ọkọ òun síta òun kì í fẹ́ discuss ọ̀rọ̀ ilé ọkọ òun. jazakallah khair. àmín mm. ó ní mẹ́ta yìí òun rí i pé nǹkan nira fọ́kọ òun kódà láì béèrè òun mọ̀ pé nǹkan nira fún un ó dẹ̀ ní ìdí ìkún lọ́wọ́ ń pé náà ṣóun lè wá wẹni tóun wò kó dẹ̀ pé lágbájá yìí lágbájá yìí tóun bá bá a sọ ó yẹ kó lè ran ọkọ òun lọ́wọ́ ṣé kóun bẹ́ẹ̀ ni ẹ sọ ṣé kò ní í já sí pé òun tó àṣírí ọkọ òun síta àbí kóun ṣàdákẹ́ kóun máa òkú tó ọlọ́run sábà ń ṣàánú ẹ̀ ọlọ́run sábà ń ṣàánú ẹ̀. kọ́bọ̀kọ rẹ̀ sọ́kọ́ gbà níyẹn jù. ok kó sọ fọ́kọ ẹ̀. tó bá jẹ́rú ọkùnrin tó jẹ́ pé kò mind kíyàwó òun ó bá wọn kan sọ̀rọ̀ láti ṣe assist òun fọ́nẹ́ẹ̀mà tí ò ṣerú ọkùnrin bẹ́ẹ̀ òun ni kó gbà níyànjú ẹ̀ẹ́dẹ̀ bá ẹni báyìí sọ̀rọ̀ ẹ̀bá ẹni báyìí sọ̀rọ̀ ẹ̀bá ẹni báyìí sọ̀rọ̀ pẹ̀lú dùn án inṣàlá ọkọ ni kó dájú ọ̀rọ̀ yẹn kọ tó bá di pé. bẹ́ẹ̀ni kọ ewu wà nínú wípé kóbìnrin ó ṣàyà gbàǹgbàrú rẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ pé jíjáde bẹ́ẹ̀ yóò jẹ́ pé yóò lead sí. Si contact pẹ̀lú àwọn ọkùnrin ọlọ́kùnrin àrùn tí ń dolúkálukú láàmú ọ̀tọ̀ọ̀tọ̀ and uh, kọ́mọ̀ jẹ́ pé wọ́n wàá lo opportunity yẹn láti kó sínú ilé ẹni ẹlẹ́ni torí circumstances báyẹn ti wà ilé ni wọ́n wá ó ó mú ìyàwó rẹ̀ dání lọ wọ́n dẹ̀ in the end ilé ọ̀bọ sí ó dẹ̀ lùzì àwò rẹ̀ ẹni tí wọ́n dẹ̀ lọ sí ibẹ̀ láti lọ ọ̀nà náà ni ó padà wá fẹ́ àwò rẹ̀. Mm-hmm. so the best thing ni pé kí obìnrin yẹn sọ fọ́kọ ẹ̀ kí ó gbé gbèsè yẹn fúnra rẹ̀. bẹ́ẹ̀ni kó gbèsè yẹn fúnra rẹ̀ kó dẹ̀ máa fàdúrà tì fún. Mm-hmm. Um, wọ́n ní obìnrin tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣó lè wọ mọ́sálásí wa gbọ́ halkọ́ àbíkẹ́ ṣó lè gbé Qur'an dání nílé kéw. ọ̀rọ̀ pọ̀ lórí pé ó lè gbé Quran àbí ó lè gbé Quran majority of opinion ní kò lè gbé tara àwọn afáàtàn sọ pé kò sẹ́rì tó kọ ẹranmọ́kànlá kò sẹ́rì tó sọ pé kò lè gbé abẹ́tẹ́ uh, uh, ọ̀gọ̀rọ̀ àwọn afáàfin sì pé kò lè gbé Quran bọ̀ ó lè kà á ó kà lórí ó lè wọ masjid kò sí ìrújú kò sí ìyapa ẹnu wípé ó lè wọ masjid láti gbọ́ halqa. ó lè wá mọ́sálásí wọn gbọ́ wá sí wọn gbọ́ halqa. but kó dira dáadáa kó má fi jẹ́ pé ah. ara wọn eh, ẹ̀jẹ̀ wọn kán sí inú masjid náà. àwọn kan tó máa wá ń ṣòpinya pé eh, odindi ni ò lè gbé tó wá jẹ́ bí júzù kan júzù àmọ́ kọ́ ìdá nǹkan kan hmm. àwọn kan máa ló lè gbé àwọn kan ní òtẹ́ lè gbé pàápàá èwo ni kí wọ́n mú nú méjèèjì sàn àwọn tí wọ́n sọ pé kò sí tí ò lè gbé ń bẹ̀ argument wọ́n mú wá ni wípé tó bá jẹ́ pé ẹ̀rí wà wípé kò tiẹ̀ lè gbé pápá ní tẹ́kìsì bá wá but argument tí wọ́n ń lò náà ni pé láyé mọ́sítọ́lù kúránì là tọ́hìr hadith yẹn mursal ni but ẹnu kò sí lílò rẹ̀ ló fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn àfáàfin sí wípé kó má gbé kóra ní but ó lè kà á wọ́n dẹ̀ lè bá gbé dání. tọ́ba jẹ́ ṣé nítorí wà lórí Quran ṣé mọ́sáhàfù ni àbí ìṣe mọ́sáhàfù Sheikh Sọ́ọ̀lì uh, Fawzan Fawzan ní kì í ṣe mọ́sáhàfù and uh, kò ní ìdí àlùwàlá láti gbé ẹ̀rí táwọn àlòmíì mú wa àwọn afáàmì mú wa ni wípé kò sí zikir tó jíṣẹ́ náà sílẹ̀ fẹ́ ṣe ìmọ̀ pírífà kóhun wà nínú àlùwàlà so ẹni zikir tíyàn bá fẹ́ ṣe ó bẹ́tà pé kíyàn wà nínú àlùwàlà àyẹ̀dá wà lórí fóònù ni tàbí kò sí ní orí fóònù but ṣé ó pọn dandan ní ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ló wà láàrin àwọn àfa àwọn àkọ́fà kan ní kì í sọ̀rọ̀ yẹn àwọn àfa kan ní bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ but I encourage ẹ̀ torí pé zikiri lọ fẹ́ ṣe na. sọ́wọ́n alẹ́. wàá kan sọ́la ntì. ọlọ́ aṣọ ní a àbẹ́ àtẹ̀yìn náà. ẹjọ́ lórí ọrọ ìtẹ́ ẹ ti sọ ti pẹ́ àti àkáǹtì tí ó yẹ ká ní fún àwọn láì. àwa rí i pé kò ṣe àṣeyọrí kankan lórí ẹ̀ ọ̀dẹ̀ yẹ kó ní àṣeyọrí torí pé iṣẹ́ olóore ni àti pé bìkan lèèyàn fẹ́ máa náwó sínú Islam téèyàn láti máa náwó sí kéré bí iṣẹ́ olóore pẹ̀lú iṣẹ́ téèyàn fẹ́ ojú látọ̀dọ̀ Ọlọ́run tó gba àwọn iṣẹ́ ìdẹ́ni ìṣe ni àgbéyẹ̀wò àmúṣe níṣẹ́ ìyẹn bẹ́ẹ̀ yẹn. kí ájú súpà owó ìmójútó tẹ àwọn ni wọ́n gbà nísìnyí kólúkálukú kọ́dá sí ṣáàlà. tẹ́lá eh, gbà tẹ́ ẹ kó fún àbọ̀ àìsàn. àkáǹtì kejì ńkọ́ ti fi sẹ́bìlì láìsẹ̀ sọ ní ọ̀sẹ̀ kẹta sẹ́yìn. àwọn náà mo ti sọ àwọn ni wọn ò mójútó ẹ ń ṣe wọn láwọn ń ṣe ètò ètò <laughs> ẹ. ẹ mú sòrò ẹ ẹni sòrò now nípa ọ̀rọ̀ chief imam. chief imam. ẹ chief imam. ok. a ní chief apina. chief. chief apina. na. chief balógun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìjẹ́ kó tó sí àwa mùsùlùmí ká máa pé ká máa pé ṣífù mọ́ọ̀mù nígbà pé ẹ̀dẹ́ bíi oyè kẹfìrí wọ́n fi ń pe àwọn nǹkan yẹn sí pé gbogbo àwọn kẹfìrí náà sọ pé àwọn ní ṣífù àpènà ṣífù abálógun olúwo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. rárá kò jọra wọn ìdí tí ò fi jọra wọn ni wípé mọ́ṣáláṣí méjèèjì àbí ká sọ pé mẹ́tẹ̀ẹ̀ta tí èèyàn méjì bá wà lórí ẹ̀sìn ẹnìkan ni ó ṣáájú tí ó mú ìjànù dání kò pọ́sibò ló fi jẹ́ pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bá fẹ́ rìnrìn àjò gan ó ní káyẹn ni tí ó jẹ́ amir àjẹ àyẹn olórí gbogbo ibi tí a bá dẹ̀ ti ní àkójọpọ̀ a ní àwọn kan tí ó jẹ́ olórí tí ó máa darí rẹ̀ ló fi jẹ́ pé bí àwọn àyíma bá ṣe pọ̀ tó ní haramu mọ́kà gan ó ní ẹni tó jẹ́ olórí wọn ó dẹ̀ ní ní mọ́ṣáláṣí òjíṣẹ́ lásìlá àṣìlá òjíṣẹ́ lásìlá ni chief imam bọ́tí ọba sí nítòsí ta ni ó kírun Abubakar Siddiq tí òun náà ọba sí nítòsí wọn ọ̀nà Umar ni tí ọba sí nítòsí nǹkan Osman ni tí ọba sí Osman nítòsí Ali ni ó ní bí wọ́n ṣe ń tó bá tí ò dojúrú mọ́ wọn lọ́wọ́ ó yàtọ̀ sí tiwọn. kò sí tí yóò wrong but system tí wọn ó fi yàn ó ní kó tẹ̀lé ojú ọ̀nà ẹ wọ́n ní chief imam but chief imam yẹ e kó jẹ́ ẹni tó jẹ́ pé ó ní sunna ó nípa ẹ̀ e ọlọ́run ba ó dẹ̀ ní gbogbo nǹkan tó jẹ́ ó ní bíbí re ó dẹ̀ jẹ́ nítorí rẹ̀ pé ó jẹ́ ní tí ó mọ̀ ní ti maturity náà. jazakumullah khair. ẹ jọ àwọn tí a bá wa gba owó lẹ́ẹ̀kan fún mọ́sálásí wọ́n ní ká tún bá tún owó yẹn gbà lẹ́lẹ́ẹ̀kejì. ń pè lóòótọ́ àti dáwó ń pè bọ̀t ihun tí a dá kò ká gbèsè tá a dá lẹ̀ owó epo ṣì wà ńlẹ̀ tí ò ti pè owó ọlọ́dẹ́dẹ̀ wà tí wọ́n fẹ́ san kó ń bẹ̀ kò dẹ̀ ní dùn mọ́ kọ̀ọ̀kan nu àpapọ̀ àjọlọ́ àtàǹgbà sálárì kó di on the sixteen kan ní ẹ ṣiṣẹ́ sùúrù díẹ̀ kàmáṣírò owó ni ṣé mo kì mo níyàwó lé mo lọ́mọ lé ni so bá a ṣe fẹ́ ká má fún ká má fi lọ ẹlòmíì bẹ́ẹ̀ kọ́lọ́mọ́ àjọkọ́ bá bí àbùkátà ẹnì kọ̀ọ̀kan wa so àwọn tá a bá gbowó lẹ́ẹ̀kan wọ́n ní ká bá tún owó yẹn gbà lẹ́ẹ̀kejì kó lè túbọ̀ sún síwájú sí i láti lè fi gbọ́ àwọn bùkátà yìí. Um, then okay salamaleykum sa. waaleykum salaam. ìbéèrè mi lórí ti òkú náà ni ẹnìkan kú lánàá ní ọ̀dọ̀ wa. kọ́lá bá a fọ. so mo advice wọn pé kí wọ́n gbé lọ sí tẹ́ wọ́n sá nínú ilé náà làwọn fẹ́ ilé lẹ́yìn wọ́n ní ilẹ̀ lẹ́yìn ọ̀dọ̀ wọn níbi ilé wọn yẹn wọ́n ní báyìí làwọn fẹ́ ṣe sí. tọ́ ìgbà tí wọ́n gbẹ́ sáré wọn ò sọ fún wa ìtorí jẹ̀mọ́ mọ́sálásí náà ni bàbá yẹn òun gan ló kọ́ mọ́sídìí tá a ti ń kírun yẹn. so ìgbà tí wọ́n gbẹ́ kíbla lélẹ́yìí bí wọ́n ti wá gbẹ́ sáré yẹn wọ́n gbẹ́ nígbẹ́ ibi báyìí ni ó wá fèsì kíbla báyìí ló wá fèsì inú wọn gbẹ́ngbẹ́ báyìí instead báyìí so ti yẹ so kò wá sáà fèsì kibla báyìí nígbà táwọn fẹ́ sin orí wọn tó yẹ kó fèsì kíbla báyìí kò tiẹ̀ ó deviate pátápátá so èmi wá mú advice wa pé ẹ sọ fún wa kó tó dé ọdún mo kórìíra kí n dá sí. Si, bí gbẹ́ kìíní yẹn pé tán bá pè mí mo lè direct wọn bọ̀ pàtí mo ti ní ká gbé lọ sí tẹ́tí wọ́n ti ní ilé làwọn fẹ́ ti sí yẹn mo ní ilé ò dáa mo wá dákẹ́ mi ò sọ nǹkan kan so hmm? tó bá jẹ́ pé wọ́n pè mí ok. gbogbo ipa tó bá kó láti reduce aburú àti kún dáadáa lọ́wọ́ any circumstances tó bá bára rẹ kó play role tiẹ̀ ní píplé yẹn jù torí àjẹbẹ́ wọn mọ̀ dáhùn àmọ́ràn. wọ́n dẹ̀ ti dáná mọ́nà báyìí. tó bá dìgbà míì èèyàn lè tó má láwọn lé làwọn fẹ́ sí hmm. èèyàn á bá wọn èèyàn á kún lọ́wọ́ lórí ẹ̀. rárá èèyàn ó tọ́ wọn sọ́nà bá a o bá a eh. tẹ́ ẹ hmm. ò ní dákẹ́ sọ pé ìtẹ́ ni because ọmọ kan lè ń jọ wájú tí wọ́n ṣe sábà bí àti wú kúrò ó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀kan ọmọ ìyá náà inú ilé wọn sin bàbá rẹ̀ sí bọ̀túgbà tí wọ́n sì ń lọ lórí rẹ̀ tó ń lọ lórí rẹ̀ wọ́n ti wú kúrò nísìnyí wọ́n ti gbé wọn lọ sí tẹ́. báyìí náà but èmi wá mú advice wá pé wẹ́n ìgbà tí o ti kọjú sí kíbla yìí tá a bá ní pé ká kọ orí ẹ̀ sí báyìí ó súnmọ́ kíbla ju ká kọ ẹsẹ̀ ẹ̀ sí lọ alimuhim ni wípé wọ́n sàpadà sí bẹ́ẹ̀ sà. wọ́n sẹ́ni ha o. wọ́n sàpadà sí bẹ́ẹ̀ sọ. So tọ́lọ́wọ́ bá foríjì wọn. so mo ti tó bá dìgbà míì yẹn ó kun wọn lọ́wọ́. bẹ́ẹ̀ni all right hmm. so secondly. róòlù tí wọ́n play bẹ́ẹ̀ kó jẹ́ róòlù ti dáadáa. ok hmm. inú tí broda béèrè sí i nípa àdéhìsì ti ìyá wa Khadija tánàbí mo ti gbọ́ lẹ́nu yín láì mọ iye ìgbà kò ló ń kà pé wípé ìyá wa anabi sallallahu alaihi ó máa ń pa ẹran fún àwọn ọ̀rẹ́ kọ̀díjà àwọn èèyàn tí kọ̀díjà máa ń ṣe dáadáa sí nígbà tó wà láyé. Mm-hmm. Mm-hmm. ọ̀gbẹ́lẹ́nu àtìrà téèyàn bá ní means every month tí n bá ń pẹran láti kó àwọn èèyàn lẹ́nu jọ súnà ni but wípé kó fi sun wípé èmi náà ṣe ń gbọ́ lẹ́nu rẹ báyìí. Ah, mo ti gbọ́ <laughs> ah, ọ. <laughs> <laughs> bóyá òròpó gbọ́ ni <laughs> ọmọ àwọn ẹlẹ́rìí rẹ̀ wá. Eh. bàbá ọ̀ṣẹ̀wádìí títí next Sunday inshallah eh, inshallah. na ntomita na. nínú sẹ̀ríà ṣé ó wà pàmìtì. information àtọ́ba yẹ pé wọ́n ní data bank ó níbi tó kó information sí tó jẹ́ exclusive tí wọ́n wá ń fi ń ṣe services àmì ah, èrè àfa kankan tó sọ̀rọ̀ tó takò sure ẹ́ no mi gbọ́ tí àfa kankan sọ̀rọ̀ tó takò wọ́n ní data bank ni i mean information bank àbí bóyá báńkì tí mo lò ní you know àwọn ń gather information ni bí agency information yẹn so àwọn tí wọ́n bá wá ní information lórí irun kan máa àwọn ń ta information yẹn fún wọn ni ṣó ti yé báyìí nísìnyí mi ti rí àfa kankan tó sọ̀rọ̀ against it torí services ni na ok services ni so àwọn náà náwó ni àwọn náà náwó ni láti get àwọn informations ni àbí só díẹ̀ ṣé wọn understand àwọn náà náwó ni láti get our information wọn wá. Uh, um, lórí àlàyé tẹ́ ṣe sàǹpà pé obìnrin tí uh, àwọ̀dá bá ṣẹlẹ̀ sí ń gbé kó pàrún pọ̀ um, ẹnìkan wọn béèrè pé ṣọ́kọ ilé súnmọ́ láwọn ọgbà yẹn. bẹ́ẹ̀ni tó bá lè ó lè súnmọ́. tó bá ti rọ̀ lọ́rùn kò sí láì fi bẹ́ẹ̀. bó bá ti rọ̀ lọ́rùn ó lè súnmọ́. ó lè ìgbà tí ó ń ṣe haid nìkan ni kò lè súnmọ́ àbọ̀ tó bá yẹ kó ń ṣe àwọ̀dá tí èsì táìmù haid rẹ̀ tó bá lè súnmọ́ ó lè súnmọ́ ọ̀rọ̀ tó wà ní gbé ṣé wẹ̀ méjì ni ó wẹ̀ ni méjèèjì ni ó wẹ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواج وذريته كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواج وذريته كما باركت على ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته